أعوذ بالله lórí ayé àkọlọ́hùn fi pa wá láti yá ayọ̀ rẹ̀ nínú àmánù kó àwọn tó fi fún náà. tẹ̀lé ètí kẹrí ẹ má tẹ̀lé ètí mẹ́wàá àrí ọ̀pá nínú ẹsẹ̀ ètí kẹrí onípẹ́ mójútọ́ra ní àtàwọn ọmọ yín níbi kẹrì ìrànwọ́ náà ó túmọ̀ sí pé nínú àyà yìí ẹ̀rí wà mẹ́tọ́ dájú pé ọlọ́run dá iná tó fẹ́ fi jẹ ọ̀tá ọlọ́run níyà. bẹ́ẹ̀ náà ló sì dá ilé ìkẹ́ ó dá àlùjànnà ni wọ́n ń pè wá sákèéjì àwọn nǹkan kan tí ò ní jẹ́ kí a kọ́ síná ó kọ̀ ọ̀kan nínú ẹ̀ ni pé ó wà kó sàkúnlọ ààyè ẹ̀yin àtẹ̀bí yín àyà àtọmọ áyù mẹ́yẹ àyà àtọmọ nù nínú àwọn ti wá. bákan náà tàbá fi àyà yẹn ṣe ìdáfẹ́ gbà wọlé táwọn pẹ̀lú àdìsá nábì sallallahu alaihi wasallam nígbà tí ń sọ nípa àwọn ìran èèyàn méje tí wọ́n bẹ lábẹ́ ìbò ìyá àyà áṣù lọ́jọ́ gbọdọ̀ sí àmà lọ́jọ́ tí kò ní síbò kankan mọ́ àyàfi ti àyà áṣù ọlọ́run kò sì sẹ́nìkan tí ó lè sá síbẹ̀ àyẹ̀tọ́lọ́run bá gbà síbẹ̀ ọ̀kan nínú àwọn ìran èèyàn tọ́lọ́run gbà síbẹ̀ ní ṣáàbù mẹ́ṣà àti àgàdìlà ọ̀dọ́ tó jẹ́ pé òun ẹ̀sìn ọlọ́run bá ló kàn sí ibẹ̀ ló wà ibẹ̀ ló gbó sí ibẹ̀ ló kàn sí ọ̀dọ́ mẹ́ṣà ní ìbàdàn ìlà tó tẹ̀lé ẹ̀ lórí ẹ̀sìn ọlọ́run tí ẹ bá fi tẹ́lẹ̀ yóò tán sí kò sàǹfààní. ọ̀dọ́ tí ó wà tẹ̀lé lórí ẹ̀sìn ọlọ́run tí ó sì tán sílẹ̀ ó ní ìkan tí àtìkọ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ o onílù kan tó ti bẹ̀rẹ̀. nínú àwọn ọ̀rọ̀ tí mo ṣàkíyèsí sí lánàá tí òbí kan bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ fọ́ọ̀mù ẹ̀ pé ṣe báyìí lónìí nígbà tí wọ́n ti dúró tí dúró wọn jọ dọ́gba ọmọ gan bí òbá lè tó jáde yóò máa wò pé kílẹ̀ ní fẹ́ǹsì tẹ́lẹ̀ ní àbúfẹ́ sọ pé nǹkan yóò dáa wọ́n sì mọ́ kí èsì ìka tí ó fi ń pàkíyèsí sí ti pẹ́ ó jẹ́ pé ojú ẹ̀ náà lọ́mọ ẹ̀ ti ń ṣe yóò máa wò pé ta ni wọ́n bá wí. ní ti lè làmọ́lẹ̀ bí ká sọ pé ìgbàrí làárọ̀ àgbègbà tó ń tàn bá yìí sí ti lórí ìtàkùnsọ yẹn tí wọ́n máa wò pé àti ní pọ́blẹ́mù yìí náà àmọ́ mọ̀ sọ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí wípé ó níbi tó ti bẹ̀rẹ̀ ó níbi tọ́lọ̀ ti gbé

ọ̀rọ̀ rírí ọmọ owó inú ẹ̀sìn ó sì ní kó káàkà sí àmójútó tó ga torí pé ìpèníjà ńlá ni gbogbo ohun tó bá sì lè lọ padà já síbi wípé ó fa iná àwọn olùmọ̀ tó jẹ́ ká mọ̀ ní pé gbogbo tó bá lè ní ìdìdí náà àbí kéèyàn wọ náà àìmójútó nǹkan yẹn ẹ̀ṣẹ̀ ńlá ni àìmójútó bí nǹkan ọ̀sẹ̀ ní ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni nínú ẹ̀ lọ́dọ̀ nígbà tó lọ́wọ́ ní òun ṣẹ́bi òun ṣépè òun ṣẹ́bi òun yọ àánú òun ìké òun kó lára ẹ̀ kan àbí nǹkan kan. gbogbo tí ọlọ́run sọ ní àbí iná tọ́lọ́run là mọ́lẹ̀ àbí àárí pé àbí ìtànàbì sọ́lọ́ òsọ́là ó là mọ́lẹ̀ wípé iná nìdájọ́ àwọn àtẹ̀sán ẹ̀ gbogbo nǹkan yẹn pátápátá tó níbi síbi ìbínú iná ọlọ́run àti lọ ńlá ni ó tún wà pé ńlá ni kéèyàn má látàsìkò ẹ̀ ọmọ èèyàn lè mọ̀ fura ẹ̀ṣẹ̀ ńlá ni nítorí pé téèyàn bá ṣe wọn bá bí ní èrè pé kí ló fi jẹ́sẹ̀ ńlá nípa ọlọ́run sọ pé èèyàn lè fìdí ọwọ́ ní kẹ̀rí ẹ̀yìn kó àtúntà fún àlékún náà rọ kò ní ó kílẹ̀ àti nǹkan tó lè bí tó lè fa iná mo là ló tó wọn. tẹ bá wo sẹ́ríbíyà ìdìbíyà kárí bọ́dì ara láì sí tẹ̀mí ọmọ ti yọ ọ́ lọ́pọ̀lọpọ̀. àwọn ọmọ kan fi ráàrí nípa tẹ̀mí kò sí nǹkan kan kò tètè ọlọ́run fẹ̀rí kọjá nínú ìwọ́fẹ̀rí wò pé wọ́n sáké ọlọ́run tí ẹ bá wá wo wọn nípa tara ẹ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀yọ̀ ní ìjọ ọmọ yọ ọmọ ìjọ ọmọ ti rárẹ̀ lọ́nà yìí wọ́n ṣe bọ́ọ̀lù òbí ní ìpinnu kákìrìsì ní ọjọ́ ìrìn àgbà náà ìyẹn náà torí nípa sí lápàdà rẹ̀ mọ́ ọ̀rọ̀ bá ń sọ yìí. nínú nǹkan ọ̀rọ̀ mọ́ máa pè kákìrìsì púpọ̀ jù tí a kò lè rí ẹbí bá ní ọjà ìyáwó ọlọ́jà àtọ́jà ìṣẹ̀lẹ̀ obìnrin rèé. ìgbé tá ah, a bá ti lè si tó bá ti lè rọ̀ tọ́lọ̀ tá a tún si rí ẹ̀mí ṣe. ti ní obìnrin yóò lọ́wọ́ pátá ti bí ti ń lè láti lè kan náà kàwé kejì. Àmì tọ́lọ́ ń sàánú sínú kóòlù títà ìgbọ́sọ̀ ọlọ́run àti kàlẹ́ ní ìfọ̀lọ́wọ́ àyè ìwọ̀kálẹ̀ ní gbogbo ibi tọ́lọ̀ wọn bá bá wọ́ lọ ibi tọ́lọ̀ àná ìwà pàtó lọ́wọ́ àyè ìwọ̀kálẹ̀. tọ́lọ̀ làwọn olùmọ́ ti wé orí ilẹ̀ tọ́mọ adáàmọ̀ fẹ́ gbé nǹkan sí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ mọ̀ gbogbo ọlọ́run wọ̀ lọ́wọ́ àgbàtà fún náà nàbà awa ni wọ́n jẹ́ fún ara wa inú bàbá ńlá wa akó ti lọ́lọ́run ti ní àwọ̀ ẹ̀mí fẹ́ sí náà ẹ̀dá ọmọ àkọ́kọ́ yìí. ọlọ́run máa nínú àpàlà náà fún ara rẹ̀ láti dá yín fi hàn ìlú náà lábẹ́ ìpàdé tó wá lórí gbogbo ìkàtà jẹ ìkàmù lọ́pàá ká máa pẹ́ ilẹ̀ kan lẹ̀ ká máa wá bí ilẹ̀ kan ká máa pẹ́ kàkà lẹ̀ ká máa wá bí kan tó lọ́ra bẹ́ẹ̀ náà ni ọmọ tá a fẹ́ bí rí láti lè tá a ti fẹ́ kọ́ ọmọ náà àníbùkátà sí àkíyèsí ẹ̀kọ́ àníbùkátà sí. kápọ̀ bàbá rẹ̀ balẹ̀ gbogbo ẹni tó ti láya rí àbẹ̀tí kò fẹ́ láya. Ìyàmọ́ ní pálẹ́tì. Eléyìí ni àwọn ẹ̀sẹ̀ tẹ̀lẹ̀. Nígbà tó ń dúdú, àwọn èèyàn máa ń wo nínú àná ìrànlọ́wọ́ lọ́nà àbúrò lọ́nà wọ́n máa ń wo irú tí wọ́n fẹ́ kí àwọn bí láàrin èèyàn nínú ìdílé kan nígbà tí ẹgbẹ́ ẹran lọ́gùn àbí ẹgbẹ́ ajá lọ́gùn wọ́n wà gbé ìrìn ìpínlẹ̀ ìpamọ́ láàrin lẹ́yìn yóò fún wa ní yóò fún wa láti. yóò fún wa yóò fún wa yóò fún wa wọn máa dé èèyàn lọ́wọ́ ọ̀nà kan gbàgbára ọ̀nà kan náà ọ̀nà kan máa gbàgbára nìyẹn kí ni wọ́n fi fàyọ wọ́n ní ìdí kọ́pì kọ́pì èèyàn ìtúwó rẹ̀ náà máa bẹ̀rẹ̀ ilé àná kékeré sọ̀rọ̀ kékeré. ìyẹn wò pé ẹjọ́ náà wọ́n fẹ́ báyìí. ẹni tó ń bọ́ sọ́lọ́ kí n tẹ̀lé ànáni lọ́lọ́wọ́ àlọ́sọ́nà mo ní ìdí kọ́pì rú ẹ̀. ó dà nínú ọ̀rọ̀ ìfẹ́ gangan àgbẹ̀sí pé láti máa sọ̀rọ̀ ẹ̀sìn èèyàn máa ní rú obìnrin fẹ́ tí fẹ́ bá wà. tí mọ̀ pé kọ́nà òun ti nífẹ̀ẹ́ ìyàwó jọ ìyàwó jọ ní gíga ó jọ ní ẹwà irú ìgbéyà nílá rẹ̀ kátẹ́kù kátẹ́kù máa wá sọ̀rọ̀ rẹ̀ ìgbẹ̀sẹ̀ sí nílá rẹ̀. tí ẹ bá ta tó bá sàtìṣe ọ̀nà mí lélẹ́yìn tó ní sáyé lọ́nà òjò inú yóò mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àtúntò dáadáa padà ìyẹn pẹ̀lú títí owó padà dáa mẹ́kọ̀ọ́ padà

òṣìṣẹ́ ọlọ́wà owó lẹ̀ tó rí àtìkà wọ́n ní àìmọ́ra àtìlẹ̀ àtà obìnrin tó rẹwà ní mọ́mí èso àmọ́mí tó jáde ọ̀gá ní tí wọ́n ti di ọ̀gá. èèyàn padà máa wọ ẹ̀rọ ìlú kaba ní ọ̀gá. ìyẹn náà láti fi kìí àwọn tó fẹ́ lọ́kọ́ wọ̀. tó náà rò pé owó rẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí tó gbajúmọ̀ lásìkò yìí nítorí èmi ò ààrẹ àfojúsùn aláàpọ̀nlé kan abẹ́ni kan abẹ́ni àpọ̀nlé kan lásìkò àrẹ́jọ́ lọ́wọ́ nàìjíríà ìpìlẹ̀ nígbà tó bá yọ̀rọ̀ káwọn obìnrin fẹ́ lọ. gbọ́kùnrin yìí láti àwọn náà láti àwọn náà wò pé Ah, wà bá máa fún mi lè. ẹ̀ńtẹ́ náà bá sọ̀rọ̀ ẹ̀sìn ìtànàbí ti bẹ̀rẹ̀ ọlọ́lọ́rù bá sọ́là. wípé ẹ̀sìn yẹn yóò jọba lọ́kàn ní torí ìfẹ́fẹ́fẹ́ fún ìlú lọ́dọ̀ ọlọ́kàn ọkùnrin sóbìnrin lọ́kàn ọkùnrin lọ́kàn obìnrin náà ọkùnrin. bílẹ̀ ẹ̀kọ́ yóò bẹ̀rẹ̀ sí wọn kábàámọ̀ látàrí

ju ọ̀nà tí yẹn ń gbà rí ẹ̀yìn rè lọ fún tọ́lọ́. fisika àti àrùn ó sì ní ìsọ̀rí ìjẹ rẹ̀ ló fẹ́ pé wọ́n ti rí ẹ̀yìn ẹ̀. àdáwọ̀ fẹ́lẹ́ ìlú rẹ̀ kò wọ́n tó ẹ̀sìn lọ́sọ́lá nù. tẹ̀ bá sì jẹ́ bá sì ń jẹ́ àwọn ìlérí fúnra rẹ̀ bá ní pẹ̀sẹ̀ ní àrùn. ẹ̀rẹ́ ìlú ní ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ pé ọmọ tuntun ni oúnjẹ inú ilé ìwọ̀sẹ̀ ẹ̀sìn tẹ́ fún ọkọ̀ ẹ̀yọ́ kọ́kọ́ borí ẹ̀ èyí sọmọdún mẹ́wàá kí sọmọdún méjìlá kí sọmọdún mẹ́ẹ̀ẹ́dógún láwùjọ tá a ti wáyé náà ni lóye ó mú pé àwọn èèyàn kan ti dúró ti ká máa rí ẹ̀mí ẹ̀ látìgbà kan pẹ̀lú ìkúnlọ́wọ́ ọlọ́run nínú ayé àti bá kàtán ní ìfihìn ní sọ́tù tàzábù nígbàtọ́rọ̀ ń sọ̀rọ̀ àwọn obìnrin nínú ma yá alárí na ámàlú ìrìnàmín azwajikum wa áwúlá àdíkùn àdúwà lakum إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم إن من أزواجكم wà ọ̀làdìkún àjọwà lápá ọ̀tá ń bẹ fún yín nínú àwọn aya yín o ó sì ń bẹ fún nínú àwọn ọmọ yín láṣà wípé ọ̀tá yẹn ìgbógun ti àtìdíwọ́ àfiyọrí àlìkìyámà ni àti ayé àtàlìkìyámà ni. torí àdúgbò ọ̀tá nìtumọ̀ nínú gbogbo ọ̀rọ̀ nínú gbogbo èdè wọ́n sọ pé àdúgbò ẹni tó kẹ́yìn sí ni níbi ọ̀nà ọ̀la tó sọ pé èèyàn ní rí bẹ̀dẹ̀ ọlọ́run níbẹ̀ náà obìnrin yìí àwọn ìgbésẹ̀ kan ni wọ́n sì máa gbé sọ́mà pé ọlọ́run mi. ọlọ́run ṣe ní síbà obìnrin yẹn ó fi tì sọ́dọ̀ àwọn obìnrin yẹn ó fi wọ́n ti sọ́dọ̀ àwọn ọkọ wọn wọ́n sì ń jẹ́yàwó lọ́wọ́lọ́wọ́ tọ́lọ́run bá sọ̀rọ̀ ẹ̀ kéde pé nígbà tí wọn ò jẹ́yàwó mọ́ ni wọ́n di kí ni ni wọ́n dọ̀gba. ọlọ́run sì ṣe àfihàn àwọn ọmọ yẹn sọ́dọ̀ àwọn tó bí wọn àti pé eléyìí ò tẹ̀ ṣe wọn láéláé ọbẹ̀ ọkọ àtọkùnrin ni wọ́n lè túká tí wọ́n jẹ́ ọkọ àtayá náà ní ẹ̀ bá ti bímọ kan ọmọ ẹ̀ ní gbogbo ní gbogbo ní abájọ yà láyé kan tó kó mẹ ọmọ ẹ̀ náà ni ọlọ́run ṣe ní fúgbà wọn ó fi wọ́n sì ti di ọ̀rọ̀ tí wọ́n bí wọn ó tún wá fi rinlẹ̀ wípé àdéhùn wà lákùn ọ̀tá yín ni wọ́n wà ìdáhùn fún. وإن تعفوا وتقطعوا وتغفروا فإن الله غفور رحيم ara ẹgbẹ́ àwọn ìgbésẹ̀ kan náà ní áfù ẹgbọ ẹ̀ẹ́dẹ̀dẹ̀ ń bẹ́ẹ̀ ẹgbọ ẹ̀ẹ́rí ẹ̀ẹ́dẹ̀dẹ̀ ń bẹ́ẹ̀ rí níbi àtúnṣe kó náà lè bèrè ọ̀tàkìrò ẹ̀ẹ́fà lójú kó náà lè bèrè kìí ṣe kíákíá pátápá ara à ẹni pé obìnrin ni ẹni pé kíníkan ni ti tó yé lẹ́yìn oṣù mẹ́fà títúká lẹ́yìn ọdún kan títúká lẹ́yìn ọdún méjì títúká èyí ó tẹ̀lé àwọn kan ìlànà ọlọ́run mọ́ àwọn ìtaáfù wàtàfàwù wàtàfìrù ẹ̀yìn lọ́ha rọ̀kúrọ̀ lẹ́yìn bá rí lẹ́yìn ṣe tẹ́bi kí wọn mọ́ ibi ọ̀la ibi ànàjà ẹ̀yìn lọ́ha rọ̀kúrọ̀ ọlọ́run bá náà yóò sàmójúkú ní síkẹ́yìn ọ̀rọ̀ ní àyàfi tí o bá gbà rárá mọ́ tó bá jẹ́ tó níbi ẹ̀yìn ìta ìbẹ̀ lórí wa wà láti ní ọjọ́ òde tó rà sọ́ra sọ́ra àwọn sọ́ra àti àtọ̀ títí sọ́ra mọ́ tó bá ó fún lọ́gbọ́nà ọ̀nà òkúrò tẹ́ ìwọ̀n bá rí àwọn àrùn rẹ̀ mójútó láyé lónìí níbi iná nínú àjùwáyé fún ọ̀la lè fún àgbówà lápò bàbá ń pèpè sọ́nà ọ̀la ìyá ń láyé lónìí obìnrin sọ́nà ọ̀la ọkọ̀ ń lára àwọn ọmọ sọ yìí àdúrà kan sí kejì àwọn tí wọ́n gbòdì iná tí kò ṣe àrùn yìí o bọ́lá wọn bá ti fẹ́ lè lélẹ̀. ẹlòmíì ṣe òwò tó pé ọ̀nà náà ni yẹn nígbé lọ ẹni mo sùn nínú ọ inú kó pọpọ ní ìyàwó yẹn inú kó ní pọpọ yẹn náà nìyẹn. ẹ ní dáwọ́lé ìfọ́nà òfẹ́ ẹ̀sọ́ tó lórí wíwí àkàjẹun àkàjẹun níbẹ̀ yẹn tẹ́ máa ń ra wọn ní owó ìra wọn tó ṣe tó wà rí àwọn gbọ́ ní ẹ̀nìkan bẹ lọ́nà àbúrò náà ẹ̀nìkan bẹ lọ́nà náà. tẹ́ máa àwọn ọmọ ní àárín dísúùtì yẹn àwọn àmì ọmọ ọ́fíìsì nìkan ọmọ ọ́fíìsì nìkan. wọ́n ti dàpọ̀ àwọn ọmọ náà pé wọ́n ti fún wọn ọwọ́ ẹ̀tọ́ wà lójú ọ̀nà àmì ó káwọn ọmọ kan mọ́ra bí ìlà ìdìbò wọn ni. tó àwọn àti máa bí ọ̀rọ̀ kì í pé àwọn ọ̀rẹ́ láti di pé ibi tí a ti gbé fún yín tó fi sọ̀rọ̀ gángan. ìdíkẹ́ kí èsì ẹ̀sẹ̀ tẹ́ obìnrin ni wọn tí ọlọ́run ọlọ́run ọ̀pá pé yìí tí ẹ wọ́n lè dáadáa obìnrin rí fẹ́ ọ̀sọ́ọ̀lì ha ọkùnrin ha. àfihàn ẹgbẹ́ sí ìmọ̀ra ìwọ̀n pé kí ọkọ mi láì kí ni máa fẹ́ pẹ̀lú mi. òun kò wọ́n ṣàkíyèsí ẹ̀ wọ́n á lé fún un. àti láwọn ìṣẹ́ tó ń ní àwọn mẹ́rin ìyàwó àkọ́kọ́ náà ló fi ní. wọ́n ti ṣe competition bí èsì tó wú burúkú. ìyàwó àkọ́kọ́ náà tó dàbí ìtàn tẹ́kàn yìí torí wọn bá wòlíì àwọn ayé rẹ bí wọn á fi lọ obìnrin kan ṣe nàìjíríà ní ṣe sóyè obìnrin pàdé ìtàn obìnrin ọdún yìí náà bẹ́ẹ̀ náà lórí àwọn ọkùnrin jáde bí o bá sọ kẹ́yìn rẹ bí o bá sọ káwọn ọmọ òye gan bóyá ni ọ̀la kan wá bẹ̀rẹ̀ mo sàn wọlé mo ti dé mo ti dé ìròyìn náà lẹ́kọ̀ọ́ pé iwájú òórùn ẹ̀yìn òórùn àárín méjì òórùn ọkùnrin kẹta ní sọ̀rọ̀ yìí inú ilé fúnra rẹ̀ òun gẹ́gẹ́ bí bọ́ọ̀lù kan òórùn inú ilé fúnra rẹ̀ òórùn kámọ́pẹ̀ lọ títí lórí yẹn obìnrin tọ́nà bá fi hàn tó oúnjẹ sílẹ̀ sílẹ̀ àwọn ilé ara ẹ̀ kó omi fún wọn tó náà wá sọ ara rẹ̀ gángan fún ara tẹ̀ a ní ẹlẹ́sìn ni ní ìpínlẹ̀ àdìkà sílẹ̀ nítorí bá a fẹ́ bí iná àwọn ọmọ ọmọ látara rẹ̀ á tún wá sọ. ìsìnkú náà lọ́wọ́ nígbà nínú ṣe kọ́ àwọn ọ̀gá yìí ṣe kọ́ lọ́wọ́ rẹ̀. tó o lọ àbẹ́ sùn ìwájú ọmọ ọlọ́run mẹ́jọ kí sùn lọ́wọ́ rẹ̀ mẹ́jọ kí lọ́wọ́ rẹ̀. mílíọ̀n sọ pé kí n sọ pé sùn pé wà lọ́wọ́ sáré nípìnlẹ̀ àwọn àlejò فاستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم وأذلب عليهم بخيرك ورجلك وشاركهم وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا من يتبع تعليم إن ohun yẹn ohun ẹ ló fi pè ló fi pa tíráyè ọlọ́run pàtàkì ẹni tí bẹ́ẹ̀ bá kánú ọmọ ádámù ọlọ́run ní kọ́kún sí fún ọmọ ẹni tí bẹ́ẹ̀ bá kánú ọmọ tó yẹ pé ó fẹ́ kó mọ̀ pé bóyá kó jẹ́ òun pínrín ni àbí kó ni ọ̀nà pé ló lè fi mú ẹ̀jẹ̀ lọ́ọ̀dì ìṣòro ayàtẹ̀ sọ́là seventeen ayàtẹ̀ pọ̀ fúláyẹ̀ ẹ̀hẹ́. واستفزز من استطعت منهم بصوتك وأجلب rí bí xayirika kó fẹ́ fi lé wáyé ọ̀rọ̀dì àbí kò sáré ní tẹ̀lé kó fi kì í káyè. وشاركهم في الأموال والأولاد báwọn ará ṣíà nínú property inú sẹ́tíǹtì tán sọ fún pé eléyìí bá lànà tọ́lọ́run ìgbà mẹ́lẹ̀ tọ́lọ́ tọ́lọ́ tí wọ́n gbà sọ fún pé mọ̀wọ́ rẹ̀

وعدهم وعدهم و و و ṣe báyìí tún ṣe báyìí tún ṣe báyìí. àwọn ọ̀rọ̀ ti òjèjì láti ìpìlẹ̀ ayé ẹ̀yẹ wò má ní sàkún àǹfààní mú ẹni kíkà ìlà kánú wọn. tọ́lá ọ̀tún sọ náà pé. ìrìnà ìbáraẹni ليس عليك ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا ọ̀rọ̀ ọ̀hún tó máa wọn ọmọ tó wà ọmọ tó wà géèmì òun òun tó lóòzù ni nígbà tó ti jìnnà sí nǹkan yẹn wà á nìyí promise them àti kí ló ní. wà á máa yà inú mo ṣe ìbọn ìlà òwúrọ̀. ọ̀sẹ̀ náà kò sábẹ́ nǹkan kan tó kọ́ ọ́nù ìpàdé tó fún ọ nígbà lóró rọ̀ àbíkanjẹ́ ìpàdé rẹ̀ lálẹ́ kí ó lè pa kúta bẹ́ẹ̀ lórí ìgbà

èsì tó jẹ́ pé yájú ní nígbìnrin àádán méjì ọ̀gá láàrin ìsọ̀kọ̀ ọlọ́wà sọ́lọ̀ èsì tí ìrìn àrọ̀ wọn ádámà lè jẹ́ sí ìrìn àrọ̀ wọn ádámà. èsì tí láàrin ìjẹun tí ìwà dákọ̀ lọ. tí ó sì wá padà dákọ̀ lọ ní òbí. èsì níbi ìyàwó ẹ̀rí ń súnmọ́ ètò tí wáyà tó pa ń bẹ̀ ògbọ́dún nǹkan ìtẹ̀lẹ́ rẹ̀. ìtújẹ́ pé nígbà tí ẹ̀rọ ń fi ọlọ́run tó dáwọ́ ọlọ́run ló sọ pé ní ó máa ní ó fi ní ó máa sùn lọ pé ilé ìtúdákọ ọlọ́run ló fi bá tó ń jẹ́. kánú kò sí ìtọ́wọ̀ wọn ní ìgbà ní yóò bá bá yóò bá yẹ bàtà wáyé bàtà wáyé ló bá sọ̀rọ̀ àkọsílẹ̀. tòun tó rìn lára ọmọ adámọ̀ ètò tí rìn lára ọmọ adámọ̀ sọ pé ìwé ìjókòó lóun nìkan ìwé ìjókòó ti lẹ́yìn ẹ̀rí kejì wọn lè wọn ìtọ́. ẹsìn náà ọ̀pẹ́ nìkan ló jókòó wọ́n ti tètè méjì. ìfẹ́ ẹgbẹ́jẹ́ nìkan ní ọmọ adámọ̀ bá wá jókòó bẹ́ẹ̀ nìyẹn ìfẹ́ wà kàkété kò ní fún mẹ́rin yẹn náà. àdéhùn ọ̀rọ̀ fún mi sọlọ́wọ́ ọ̀rọ̀ sọ́nà èrò tí ń rò yẹn ẹni tó ló kó tù nínú ọ̀rọ̀ tó náà sọ òun fi à ìròyìn tó sì gbé wá òun ó sún lẹ́yìn tí ẹ̀ka bá tún fi dé kan jìnnà méjì jù bẹ́ẹ̀ lọ bí ṣe é méjì kí máa jìnnà sí jàmá bẹ́ẹ̀ lọ. ìdí lágbára ti bíbímọ nígbà káàtì ìbí wọn táwọn wá wọn à ń bẹ lọ́run kọ́ lọ́run yà wá yà wọ́n kìí ṣe téèyàn ń wú lẹ́nu lásán kọ́ lọ́run yà wá yéṣù èyí ó tẹra náà yóò sì tẹpa mọ́ àmìkọ̀ lọ́lọ́run tó sọ láwọn ẹni tó lọ́n bá wá fún yàn lọ́mọ lára obìnrin yẹn kò ní ní agbára lórí ẹ̀ yóò máa bẹ́nu ọmọ kan tọ́lọ́run sọ pé ìmọ̀ ìbárí lẹ́sà lẹ́kàrí sultan ò ní kápá àwọn tí wọ́n ń sìn ní o tí a bá wá bímọ a wà á ṣe àdánù sí a ṣe àdánù sí létí létí ọ̀tún nítorí pé a fẹ́ kí ọ̀rọ̀ lọ́hùn kó jẹ́ kó ní kọ̀kọ́ wọ gbogbo àdánù pátápátá ó sì ní ipa tó lágbára tí ìtì ń gbógun ti gbogbo àdánù gbogbo àtọ̀ àdánù ìwọ kan tó fẹ́ ṣe àìsànlá nínú oko rẹ ó pe àdánù ìwọ nìkan lórí ra rẹ àwọn ìdánù ìgbẹ pẹ̀lú ẹ̀ tí wọ́n jẹ́ ìlú ìsọ̀lá àwọn ìsìn tí wọ́n ti ń bẹ láyé káyàn wọ́n ń sẹ́yìn tàbá tó wọ́n ṣe ẹ̀tàn àmẹ́gbà tó pàrẹ ní sallallahu alaihi wasallam ìmọ̀ ṣe tààwùzá àti táwọn ọmọ tẹ́gbìn wọn lọ́wọ́ tí ó sì máa wí gbólóhùn tí tó fi máa jìnà sí wọn látọmọ̀tẹ̀yẹ náà ọmọ gangan ò tí ì máa gbọ́rọ̀ kò sí kankan tí kódà kò tí ì máa lo ọwọ́ ẹ̀ ó sì jí pinpin ni bí ìbá sẹnu tí fi ń jẹun kò tí ì máa lu ẹsẹ̀ kò tí nìkan tó rìn lọ kò tí ì máa létí táàbù ọ̀sọ̀ pé báyìí ni ó ṣe báyìí ni ọmọ ṣe ẹ̀wù ní ta ti ń bàbọ̀ gbogbo ń dáǹsọ̀ yóò wọ́pọ̀ láwùjọ o àwọn àwọn tá a sì ilé ìka nǹkan yìí fún àwọn èèyàn péréte ní wọn láwùjọ o ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n ló bá tó jẹ́ pé ó kú bí sẹ́ni ọlọ́run gbègbà gan láyé dà lẹ́yìn táwọn ọ̀rọ̀ táǹsọ̀ yìí nígbà tá a bá jọ dàgbà táwùjọ kan apàdà pàdé lọ́jà apàdé ní iṣẹ́ apàdé ní ẹ̀kọ́ apàdé ní títì apàdé ní ọkọ̀ ìròyìn ó wá yàtọ̀ ẹni tó wá gbàgbọ́ yìí tíra sọ yóò àti èdè inferior ìrọ̀ àwùjọ wọn bí ẹ̀ bá ma lọ́ òun ló máa wọlé ìkórà àwùjọ lòun wá bára wọn àwọn olóṣèlú máa ara wọn yìí pé bóòlù àwọn ṣe ń àwọn gan náà rí pé ayé ìdíjì lẹ́tà láì láwọn tí wọ́n rí ìkùnà ní gbogbo nǹkan tá à ń sọ. ló fà ló débi wípé wọn ò mọ̀ tó ń pé afẹ́bẹ̀ lọ́wọ́ wọ́n bẹ ìsìn wọ́n ti fa wọn wọ́n ti láwọn bẹ lọ́wọ́ lọ́nà mi láwọn tó ń gbé àlùkò lọ́wọ́ dùn ní wọ́n ń bẹ ìsù wọ́n sì lọ́nà làwọn bẹ̀ nígbà tó bá ní ọ̀yẹ̀dá sàdúà ẹ̀tẹ́ ẹ̀yìn ọwọ́ tani pálàgbẹ̀ tani bọ́ọ̀sì ẹ̀ tani mástà ẹ̀ àábílẹ̀ rẹ̀ tánàbí ni sọ́lọ́ ọ̀sálà lọ́fẹ́ ẹ̀dẹ̀ lọ́wọ́ lọ́wọ́ àtẹ́yìn ọwọ́ ẹ̀ àwọn àtọ́wà kàńtó kàtà ọwà fìlú ilẹ̀ sí i àbọ́lọ̀ ò bóun borí ọ̀tá nígbà ayé ẹ̀ àbí kò bẹ lọ́hùn ẹ̀yọ́ mọ̀ àwọn kan sì wà mílíọ̀nù tó ń bẹ lẹ́yìn àwọn èèyàn yẹn tó bá ń ṣe búrọ́ọ̀tù wọ́n ṣe búrọ́ọ̀tù wọn fún nìyẹn kò sí tẹ́rìbíyà ìsìlámíyà tòtòrí náà àwọn èèyàn wí fúra pé èṣù ni wọ́n ń pè tí wọ́n láwọn ń pọ̀ lọ́hùn èṣù ni wọ́n ń bẹ̀ tí wọ́n láwọn ń bẹ lọ́hùn eléyìí tẹ̀ tó tẹ̀ fún yẹnu gbogbo ẹ̀. ó pọ̀ mọ́ àwọn ọmọge tí wọ́n ti ó pọ̀ mọ́ àwọn ọ̀dọ́ ọkùnrin tí wọ́n ti fojú ara mi ní tí mo sì mọ̀ tọ́lọ̀ fún mi mọ̀ ẹ̀kú mọ̀ pé mo wà ń lẹ́kọ̀ọ́ kì í ṣe ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ ọ̀dọ́ youth ó wà ní àwọn tó tún jẹ́ ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ni tí ìsìn sọ́lá dáadáa fún ní àmọ́ ìgbà kankan tó ń rí ọmọ wọ̀láhì kódà láwọn ọ̀dá arúfà rọ̀lẹ́yà ìsìlámíyà tí wọ́n ká sọ́lá fún ẹ sọ fún mi kókó ohun tán fẹ́ bíìlì ọmọ tán fẹ́ bíìlì sínú ọmọ èèyàn tọ́mọ èèyàn fi ní jẹ́ kó lòfo títí láti tẹ̀lé ẹ̀yà àdókùn tá a bá yọ sọ̀ láti kó ẹ̀sọ́ tán fẹ́ pèsè ìṣẹ̀. ẹ jẹ́ kí n mọ ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ tẹ́fẹ́sìlọ̀ ọ̀la aya hadith kitab sunna tó yọ hadith múra ọ̀làdà fún mi sọ̀la ó yọ kó gbogbo ẹ̀ tó bá kọ síra àbókọ ásìkò àbókọ nǹkan kan lórí pé afẹ́ rí ọmọ tí ò lo àdíìsì ń ẹ bá ń gbé àtìkù yẹn fi wò ẹ lè rí láyé tóbi wọn dàgbà ní sọrí sọláàtì ẹ làwọn kókò sí lára àwọn èèyàn wọ̀nyí mọ kí wọn ni wọn bí kí ni wọn mọ kí wọn sì mọ ìsàlẹ̀ lórí ìbí táwọn èèyàn ti fura nìyẹn ìdàdá àbá fi sọlá. sísọ láti bá sì lọ okùn kòlòfò ya ara náà rí ayé títí dídọ́ gbẹdẹ̀ sí àná awọ́lù mọ́yọ̀ ha sàwọ́lẹ̀ làbù yọ́mọ sí yáná ti sọ̀la faman akọ́mha faqad aqama dín wọ́n mọ̀ ní hadamaha faqad hadama dín sọ̀lá tó lákọ̀ọ́kọ́ yẹ̀ wò tó ń bẹ́ńbẹ́ àá ha nǹkan mìíràn. process àjọ náà continue kí ọba ti lè fi sọ̀lá kò sí nǹkan nǹkan fẹ́ wò. ọ̀nà jánà ti block ọ̀sọ̀rọ̀ dúníyà wọlé àfẹ́rọ̀ ìgbádànù àtòkọ̀ ayé àkàlùkẹ́ wọn ti bẹ̀rẹ̀ tó ti wáyé nìyí. tàbá bímọ ọmọ tàbá ti sọ ló kọ kó kọdò nígbà ń sọ yìí náà kan yí padà o àbọ̀mọ̀tẹ́ bá ń pè ló kọ tẹ́rí ó kọ gidi bá àti ń pọ́ lẹ́nu àwọn olùmọ̀ pé ẹ̀sọ́ ọmọ ló kọ rí tẹ́ bá bímọ ọ̀pọ̀lọpọ̀ wa kàn gbọ́ rí àwọn ọ̀túnmẹ̀ rẹ̀ àwọn ọ̀tọ́ ọlọ́run sì mọ̀ ọ̀túnmẹ̀ rẹ̀ that is why ẹ̀ rí pé wọ́n kó ìrọ̀ orúkọ gidi dáńsì ra wa ó yẹ kí ẹ tó ráńbẹ̀ yìí ìwọ̀n ọmọ ọdún tẹ̀ tí ò bá lo ọkọ̀ yẹn mọ́ ṣùgbọ́n wọ́n sọ ṣùgbọ́n kò lómú àtìsálà ẹ máa pé ókè à ṣé muslim lè ní ẹ̀ gẹ́gẹ́ ní àtìsálà à Allahu Akbar pàṣípò gẹ́gẹ́ mọ́ kódà kò sínú pépà ẹ̀ kò sínú ìwé ẹ̀rí ẹ̀ lẹ́yìn àwọn sọlá àtìsálà irú àwọn tọ́lá ọmọdún irú àwọn tọ́lá ọmọdún sílẹ̀ ṣùgbọ́n tó yẹ pé Abubakar àtìsálà bóyá mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n kọ́ lẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta bá pé la hawla wala quwwata illa billah bàbá gàdù rahman ọmọ gàdù salam tóye abdulsalam abdulrahman abdulsalam subhanallah ibi tí ń bọ́ sí lọ́kàn àwọn tó mọ̀ náà ibi tó burú jù lọ. ẹ gbọ́ ìtàn wípé wọ́n ń pa orúkọ èèyàn tí èèyàn sọjà kan tó lè báyìí ìdásípọ̀ lórílẹ̀-èdè wa láwùjọ wa kò sì sí ìtànlẹ̀ ó rẹ̀ sí ìtànlẹ̀ lónìí tọ́wọ́tẹ̀ fi ọmọlábí náà fi rọ́pò ẹ̀ sóyé ọmọlábí àti ọláwálé náà fi rọ́pò àbùsàlámù àti abdulrahim tó yé àwọn pẹ̀lú yorùbá mọ́ jẹ́ bẹ́ẹ̀ ifá lékè nǹkan awo yalé awo ifá gbèlè àtọ̀gún ìyẹn wá ń kọ́ orúkọ yìí ló wá ń rìn ní ìjọba mọ̀ pé ìdírísì ni ni bàbá ń jẹ́ lè dáhùn pé Yusuf ni wọ́n inú ìdámọ̀ pé ní ẹmọ́tòlá ẹ̀mí àti ẹ̀rọ́fàṣì tó ti tẹ ọlọ́run bá lé e lórí àṣínà àṣínà sọlọ́lọ́rọ̀ tààrà sọ́là ó ní nǹkan ṣe pẹ̀lú bá a ti fẹ́ kọ́mọ jẹ́ ibi táwọn ọ̀nà náà bá fẹ́ sọ orúkọ débi ẹni pé nínú orúkọ tó rẹwà náà àtúmọ̀ ń wà ní ìtòlúkọ bíi mẹ́rin kalẹ̀ o àti wò pé gbàtà ọpẹ́ ọlọ́run ní obìnrin ó wáyé àti ń pé Fatima àti ń wo àti ń Zainab nínú àwọn orúkọ tó rẹwà yìí náà àti ah, inshallah àti kí mú ní ní àkọ́kọ́ ìyàwó rẹ̀ yóò ní ti fi ń ronú orúkọ kọ̀ọ̀kan àti kí mú pé ìyàwó ayé sàròjá lọ́ta ni ẹni tó ẹni tó láyé dáadáa ni ní ọmọ àtìlẹ̀ mọ̀mìnì bẹ́ẹ̀ lẹ́tọ́ ń rún kankan sọ̀hábíyà kan zainab ìyàwó àdúgbò kan náà jẹ́ zainab ó ní iṣẹ́ ìró tó ń bí àwọn ní nǹkan tí ń bí àwọn ìròyìn tẹ́ ń wò pé kọ́pì ẹ̀ lè ṣẹlẹ̀ tọ́mọ yín bẹ́ẹ̀ náà làwọn Yorùbá tí wọ́n fi àwọn nǹkan mí ìnáwó kọ́ Ògún àti àwọn Ifá àti bọ̀dán fi rọ́pò ó ní nǹkan tó bí lórí yẹn tó ní ẹgbẹ́lẹ̀ náà bá dàgbà tó ní pé Ifá gbè nínú òun náà jẹ́ fífa pa òun lè kìí ṣe káàkàn ní ṣe kankan tá à ń ṣe àbí ìgbésẹ̀ kankan tá à ń gbé ó níbi tí ní ìdùn ibi tí lòun yẹn ti ń wá ó ní tá a fẹ́ kó bí so ẹ wà rí pé ọ̀pọ̀lọpọ̀ orúkọ ní ìsìn náà tó sọ orúkọ dáadáa tí wọ́n sì fi ń pe ọmọ wọn padà tún bọ orúkọ yẹn náà jẹ́ tí ẹ bá ṣe àwakọ̀ kan tí wọn àbórúkọ wa jẹ́ àbí tá à ń sọ fún wọn pé mi ò ń jẹ́ bẹ́ẹ̀ tẹ̀bá bá ti àwọn ọ̀dọ́ sákèsí nísìnyí tán bẹ̀rẹ̀ sí ṣàtakò orúkọ tí wọ́n sọ orúkọ gidi fàtímà tó di fàtí tóun bá délé ń zèpé mọ́mì ẹ mọ́ pẹ̀lú fàtímà o wọ́n ní ó sì tún lọ kọ́kọ́ púpọ̀ ó ti dọ̀dọ̀ alákatà títí òun tó fẹ́ dúró lórí dáadáa ẹ̀ ló padà áà ń bọ́ lọ́mọ ẹ̀ ní ìdí náà wọ́n ní òdàkẹ́ máa pè ní fàtí wọ́n bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹnu láti bẹ̀yẹn ẹ máa kí èso ọmọ yòówó tí ń bá wọn rìn mọ́. ẹ dábì ọlọ́jà ẹ̀fẹ́ fún wa ẹ máa pè mí ní lòkùmọ̀ ẹ máa pè mí lókùmọ̀ wọ́n ní ká máa pè délẹ̀ lọ́dà ó lè bá wọn kọ́ra sí. ìta ló tàpá bó náà wọ́n hà yín náà àwọn èèyàn máa rọ̀ tó fi yẹ táwọn bí mi lẹ́kí ni mú àtàkì olúkú sọ wá sí olúkú wọ́n wà níta lọ́yàn àrí níbi tí ó bá ti tó ilé kò nípa olúkú bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn èèyàn àwọn ẹgbẹ́ ìtọ̀ fọ́ọ̀tì lè yọ tọ́ ní káàkọ olúkú tí wọ́n mọ́ kọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ajé sí lọ́dọ̀ ọlọ́run lúkú wọn mọ̀ tẹ̀ ọ́ ọ́rìn tó ti tó ní títí ṣe tàbí ìsọ̀lùkùnmáà níjọ́ náà ló kọ́ lélẹ̀ Lukman Abdullahi kò kọ́ lukú láti àwọn adébẹ̀ ọ̀rẹ́ àwọn ní ìmọ̀ ìkórè ìròlíkòkò eh, ìkànkàtì ọlórí tí ń gbẹ́ta tí a ń pè ọ ní pàtí tó àwọn ayéwà á mọ̀ pé fàtí mọ̀ ni ọ àwọn tán wà ìgbésì ọmọ kẹsì wọ́n ṣe bí ìbá ṣe pé gbà tí ìsìlámù ti ń gbòòrò ní ilẹ̀ aláwọ̀ tuntun ní ìsìn èyí tó mọ wo bí ó sì bí ó sì dọ́gbọ́n orúkọ ẹ̀ tó bá fẹ́ lọ ẹlòmíì ó sì pa ẹ̀sìn ẹ̀ yóò sì pa ẹ̀sìn ẹ̀ yóò pa sí pátápátá olùkọ́ sí pé tẹ́tí fẹ́ fún un lápọ̀tmẹ́ǹtì wọn sì ṣe mú sínú ẹgbàá mẹ́rin. kìí ṣe mùsùlùmí ni wọ́n fẹ́ gbà ń bẹ̀ wọ́n ti kọ́ sí harvard pé inú mọ́jẹ̀mú ẹni pé kẹ́ni ẹ̀ mọ́jẹ̀ mùsùlùmí òun sì ní kẹ́rà kẹ́rà náà fi lè gbà ó sì ṣẹlẹ̀ sọ́mọ tí wọ́n rí nìyẹn tó sì ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n láìláà sí ìsàlùsọ̀ nínú àwọn nǹkan tó yẹ ká kéèsí tí ẹ̀sùn wá fi ní àkàtí ọmọ òun ẹran tá ń pa o dábòlà àkíkọ̀ torí pa bímọ tí ẹ wá pa ẹran tó wá lówó lọ́wọ́ fi ń jẹran ikú ẹran sínú fírísà nípa tó bí mẹ́ta gbá nítorí pé àwọn àwọn tí ń bọ́ pọ̀ nínú oṣù kan lóòótọ́ náà ló wá bímọ wọ́n sì ẹran kan lánàá láti slice ẹ̀ sínú freezer àwọn abímọ lónìí tó bá mú tó bá lọ kó bá lọ àtúnpẹ̀ràn ní ó ní ìtumọ̀ ó ní ìtumọ̀ kọ́lá tó bá jọ́kùnrin ni àtúnpẹ̀ràn àgọ́ ńlá méjì láwà pa àfipà kan lánàá sáà sì jẹ́ afẹ́fọ́n apàgọ́ ńlá méjì yìí kò sí nǹkan kan tẹ́sìn mú wa gbogbo yẹ ó sì ní purpose purpose ni pé àbímọ ọ̀la ẹ̀kọ́ purpose purpose ní ìfẹ́ wọn fẹ́ràn bàbá yẹn. àyàfi tọ́lá ẹ̀kọ́ kò ságbára ẹ̀ kò tún wá ságbára ẹ̀ ìmọ̀ kódà bóyá ó sì lágbára ẹ̀ ní ọjọ́ keje o ọjọ́ kẹrìnlá o lọ́jọ́ kọkànlélógún o bóyá ó sì lágbára ẹ̀ o. tí ẹ bá ṣe wípé kì í sọ ọmọ gangan ni wọn á bi léèrè ni ọmọ kò bá padà pàǹgbà tó wá dàgbà àmọ́ kìí ṣe responsibility tiẹ̀ bẹ́ẹ̀ bá ti ẹ̀ tó bí tó ń bo tó wà mọ́ akádàdé ó ní nǹkan ṣe kó lè mọ̀ lórí mọ̀lútáì ní wọ́n bí àkẹ́kọ̀ọ́ sí ọmọ ní kápẹ́ran fún tá a bá bí nǹkan ní ò bá fa yẹn ọmọta wá bí i mo níkà ẹ̀lẹ́ kan kò tíì máa lo ọwọ́ kò tíì máa lo ẹsẹ̀ kò tíì máa lo etí ẹ lè sọ wípé kẹ kìlọ̀ fún àbí kẹ pálásẹ nígbà kan tọ́ á di pé ẹ̀ ń fura wípé ó fẹ́ máa lo nǹkan kan nínú àwọn nǹkan wọ̀nyẹn pàápàá jùlọ ahọ́n ẹni ti ń kùn tẹ bá bẹ̀rẹ̀ kùn tẹ bá ṣeré ẹ má jẹ́ kí kùn ní ó pọ̀ lọ́dọ̀ tẹ̀yìn ọmọ sọ pé èèyàn má sọ pé èèyàn sọ pé láàyè láàyè lọ ibi tó máa ń wí wọn lòún wí máa ń tẹ̀ yẹn harry serbia tó náà bá ti máa ń wíjú bẹ́ẹ̀ lọ yóò sọ̀rọ̀ tó dá ẹ̀yìn ẹ̀sìn aláàpọ̀ rẹ̀ ni wọ́n pò jẹ́ nítorí pé ńgbà tẹ́nu ti táwọn fi ń ṣiṣẹ́ bọ̀ yẹn etí náà ti ń jáde bọ́nu lóbi jẹ́ pé tó bá tó stéèjì kan láyé lára tẹ́nu yẹn yóò bá yín pè jákujàku ẹ mọ̀ fún kí afẹ́kẹ́lẹ́ ti ń kó sí létí ẹ wà máa rí i pé kìí ṣe hẹ́n hẹ́n ló wí láyé láà ló wí ìlọ̀lọ̀ bọ́yọ̀ pè lélẹ̀ àbọ̀ pè láàbọ̀ ọmọ yẹn mọ̀ ti fẹ́ máa pè láyé láà lọ́wọ́ nígbà tẹ́yìn náà ti mú ìtẹ́yẹ̀. gbogbo ọ́gán tí ó bá máa fọ́nkìn lára ọmọ yẹn kó bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́lọ́n ó máa ń le láti rí èèyàn fẹ́rí nínú ayé kò ń bẹ̀sìn ọlọ́run táwọn kan bá pilẹ̀ ì máa ń rọrùn tó wá pé léèrè sí láti ilẹ̀ mọ́mọ́ ì máa ń rọrùn yóò wà flexible ní gbogbo gbogbo nítorí òbí tó bá bẹ̀rẹ̀ láyé kí wọ́n bá sọ fún pé kí ní ìròlé tó wà mọ̀mọ́ kan rahimah allah wọ́n ní ẹgbẹ́ mi kó lọ sítù ẹ máa gbé mi lọlé ìtọ́lọ̀ ń bá mú ìdájọ́ wa mo gbà kọ́lọ̀ kìí ṣe àwọn dókítà náà láwọn olè tọ́jú ẹ̀ náà wọ́n pariwo jésù lé lórí mi ọ̀fíìsù àdáni ọ̀fíìsù ìjọba wọ́n dẹ̀ sọ di church àwọn nígbà tí yóò rẹ̀ ní gan tí mò ń sin náà mi ò ríro eléyìí kí àwọn mọ́tò wá pélé lórí ká sọ pé lórúkọ Jésù lórúkọ Jésù ẹ wá ẹ máa gbé mi lọlé rí wọn kì í lọ. pé ìfẹ́ tọ́ka ara àwọn eléyìí o Jésù láti pé kìí Jésù èwo Jésù lórúkọ Jésù mo wà ní sísọ sísù ní kí mo lọ wọ ẹni tó lázìm ọmọ ìyá kan nílẹ̀ ní níbọ̀ látà Àbújá tó lázìm ó sì ṣèṣe gan púpọ̀ ó wá ní ó sàn dákọ nígbà tó padà lè sọ̀rọ̀ ó wá dákọ ilé ìmọ̀ ó wá ní ká béèrè mi ìgbẹ̀lú sẹ́kàálì mi tó sí mi pé ẹnìkan báyìí báyìí báyìí nígbà ní jẹ mo ní mo mọ̀ mo sì gba àkúrẹ́ lọ́nà láàárọ̀ báyìí wọ́n ṣe ìsìn dáadáa ìwọ́sùn ìgbà lọ sí ìdí tó bẹ́ẹ̀ ló tẹ̀lẹ̀ sí ìyá rẹ̀ ẹ̀wọ̀ ẹwà àwọn gbóhùn lórí o ibi tí mo fẹ́ lò ní wípé ìyá yẹn kórìíra torí pé kò sínú tẹ́lifíà ẹ̀sìn kò sínú oríire ẹni lẹ́sìn nílànà ẹ̀sìn kọjá pé àmúlùmọ́là láti láyé yóò tán bá sọ pé ẹbọ yá yé pàdùpá yá òun náà ni lọ́ máa sọ pé ẹ̀dá kọ lọ́hùn ẹ̀yìn tó mọ́ sí jírí òun náà ni rárá o kò sínú ìlànà ẹ̀sìn náà làkùnjí ìlú kún wọn lè yà ní yorùbá náà ń gbà mí wọn sọ pé ojú kan làdá ní sábà ní fókọ̀sì níbi àwọn ẹ̀wọ̀n òta àwọn àtẹ́bọ àti oríṣiríṣi nǹkan tí wọ́n ń pè wọn lójú kan làdá ní àwọn náà fẹ́ ní pa nínú ìlànà ẹbọ ámìlì àti ká tó sọ fẹ́ lánà ẹ̀sìn tó wáyé pé tàláyà àti ọkọ ni wọ́n lójú kan làdá ní ẹran ń kìlọ̀ fóbìnrin àwọ́kùnrin tẹ́mi ẹ̀sìn wa láti wá lójú méjì àti mẹ́ta nígbà lójúkọ ọlọ́run àníbùkátà sí rírí àwọn ọmọ yẹn láti pìlẹ̀ ibẹ̀ ni àlámùrùdì sọ́lá ìparí láti sọ́lá gbúdọ̀ ọ̀làdà fún ìsọ́lá tó lè sábà ní ọmọ yẹn bá ti ń di kódà nísìn ìgbà tí ó dé stéèjì pé kátẹ̀wá ní ọ̀hún tí ìmọ̀ bá yín ti sọ́lá tó rárá tẹ́lẹ̀ tó bá ti di sábà lórí ìbámu sí àdéhùn ìbámu àdéhùn yẹn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí pé nù lórí sàlá ká sọ wípé ẹ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ rárá tẹ́lẹ̀ ẹ̀ ń fọwọ́ yòókù kẹ́mu ẹ bẹ̀rẹ̀ tírénì ọlọ́mọ ọdún méje ẹ sì bẹ̀rẹ̀ sí jẹ wọ́n ń yà ọlọ́mọ ọdún mẹ́wàá sẹ́ẹ̀lì imagine three years nǹkan yóò sì mọ ọmọ láàánú ó tún wọ́n ti pé ten years kárọ̀ ọmọ kan tí ó tún mọ sí yóò lọ́ọ́ mi sọ́lá lọ́mọ mẹ́wàá láti seven years ó kọ́ ọdún kan tó fi ṣe kọ́ọ̀tù yunifásitì tó fi pé oye degree course kò sì tí ì mọ̀ lára àwa ń wo àwọn bọ̀lọ̀kọ̀bọ̀lọ̀kọ̀ láwùjọ pé tèmi mú ọmọ mùsùlùmí ni wọn ọmọ tó ń tè látọ̀dún mẹ́ta ni òsì mọ́ra ọmọ ọmọ mẹ́wàá yìí láti àtọ́jú wọn náà lẹ́sìn pé wọ́dùrì búhùn màlẹ́yà lè aṣọ́rin torí sọ láì nà wọn tọ́mọ́ ọdún ọdún mẹ́wàá ada síkìrì àdé tí ń bá láròjìnlẹ̀ tírí yẹ tó kọdún kan kọ́dọ̀ sí bí ẹ̀rọ ti ẹ̀ sì torí ẹ̀jú ti parí lórí sọ̀lá lẹ́ẹ̀márùn lójúmọ́ kò ì mọ́mọ́ mi là wọ́n sọ fún apẹ́sọ̀ láti sóbè ní ẹbí tírẹ̀nì ẹjọ́ máa gbá yín lọ fún mọ́tì ọmọ sáwọn yìí yóò sì jọmọ kan tó jẹ́ pé lámọdún méje ẹ ti jẹ́ kó ń tàná yẹ́sà tí ìfọ̀mọ̀ táwọn jàmáà ọmọ pàdó pé ta mọ́mọ́ ìwà ẹnìkan lórí ìbéèrè pé lẹ́gbù la lè fún mọ́mọ́ wá sí masjid àbí ká mọ́ mọ́mọ́ wá ní ó dìpẹ́ǹd lórí ọwọ́ tí òbí bá tó mọ́mọ́ ọmọ tí ó mọ̀ tí ó mọ̀ ọ̀tọ́ àtọ̀là wà àwọn ẹ̀kí ń fi sọ̀lá àyè múlẹ̀ yìí wá ọmọ tí ó tọ̀ síbẹ̀ àyè mú wá tí ó mọ̀ pé masjid lè jẹ́ ńlọ́tọ̀ síta. ìbá ju ọmọ míì tó kéré tá a lè mú wa lọ. ló fi jẹ́ pé ẹ tẹ́nu ọmọ yín fún sọ́lá ní àwọn àbúnáyò sábẹ́ kò túmọ̀ sí pé ká má ti bẹ̀rẹ̀ ìfọ́dà. tẹ́bi tẹ́ wàá gbọ́dọ̀ má bẹ̀rẹ̀ òní sábọ́n yẹn. torí pé sọ̀háábì kan rọ́bì aláọ̀sára ó ní wọ́n fi mí ṣe ìmáàmù nígbà tí wọ́n wò wípé ta ló ní kùránù ní ara jù wọn rí àtòun fakọ̀dàmọ́nù wọ́n bá sọ pé kí n ṣe sọ láti fáwọn wà kúntù fi sábọ̀rin àti sí in ọ̀sábọ̀rin ọmọ ọdún mẹ́fà sí mílíọ̀nà tàbí méje tàbí ẹ̀ ló ṣe yẹ lójì ó ní mo ti jẹ́ ọmọ ọdún mẹ́fà jọ náà tàbí méje so ẹmú ìtọ́pọ̀ jù yàtọ̀ àgbẹ̀kẹ̀lẹ̀ kí wọ́n wa wọ́n láti òun tó wá ní ìnáwó àwọn àgbàlagbà ó sì ń bẹnu ọmọ ọdún méje tẹ́ẹ̀ ní mọ́ mọ́sálásí lónìí torí kò sí ní fíìnì kankan àbọ̀mọ ọdún mẹ́jọ tó fún ìgbà tí wà bẹ́ẹ̀ ẹsẹ̀ ń gbọ́ nínú àti àwọn ká wà wá yẹ ká bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọmọ yìí o pẹ̀lú ń tàǹgọ́ yìí o ọmọ tó fẹ́ náà tó wà ní tí ò sí ní fíìnì kankan ọmọ ọdún mẹ́jọ náà àbí mẹ́sàn-án ni rẹ́sìlì ní ìjàmbẹ̀ níwájú ọ̀sìn ṣe sọ́lá rẹ́sìlì tó wọ̀ fíìlì

ọmọ kan ọmọ gómìnà méjì àdọ̀tí mẹ́ta wọ́n pè é kọ́dúdọ̀ ìlú bàbá ẹ̀ máa ń sọ ìfẹ́ sí fún nábìlà sínú ilé nígbà wọn lé lọ dúró sí kò sí bàbá ń lé na ọ̀rọ̀ pé aláwọ̀ àpọ̀ àwọn ọba fẹ́rẹ́ ní pé àbẹ́rẹ̀ ọmọ yìí níbi orí ìfẹ́ bàbá rẹ̀ ló ti lọ sí tẹ̀gbẹ́ ọba ṣe kódà wọn ní nígbà tí wọ́n ti ń tí wọ́n ti fún ọba kà fún pé kálukú sáà ń ṣe kọjá ló ti fẹ́ kọjá ẹni tó fẹ́ kọjá wájú ẹ̀ kó tún kò tún pé kò sáyé àwọn nǹkan ní ìgbẹ́jẹ́ ìlànà tó pé bóyá àbí májíìkì ni tẹ́ bá lára wọn mọ́ nígbà táwọn òbí kan ráyè bẹ́ẹ̀ yóò máa dàbí idán yóò ti ṣe dán. àfáàrí kò bẹ́ẹ̀ náà fi màdọ́ọ̀ṣì ẹ wá ya ìtẹ́ wọn ìlòsàn wọn sọ́tọ̀ọ̀tọ̀ ọmọ àti ọmọ ọdún mẹ́wàá yìí náà gbogbo àwọn kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan yìí ló ń gba ká máa láròjì rẹ̀ àwọn kéèkéé ọmọ ọdún mẹ́wàá dáhùn sọ̀rọ̀ nínú wọn ọmọ bàbá kan ọmọ ìyá kan náà wọ́n ti bára wọn lò ṣòye èmi ò mọ nǹkan tí ó kù tí social sì gbé ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà lẹ́gbẹ̀ẹ́ mẹ́ta yìí ó tẹ̀sí ń lọ bẹ́ẹ̀ méjì bàbá kan fúnra ara rẹ̀ ó ti dorí ti méjì ní orí tí ó pọ̀ ọmọ ẹ̀gẹ́ gan-an onígbà kan bí àmì wọn lọ bí mẹ́ta yàtọ̀ sí ìdí àmìláàtẹ̀ tí ń kọ lógo ẹ̀ pé orí ìmọ̀ kí lélẹ̀ mo ti rí méjì mi kan gbogbo gbé wa tí àbá ń kọ̀ǹtẹ́ǹtì ń kọ̀ǹtẹ́ǹtì bí ó ti tẹ̀lẹ̀. bàbá nù ọmọbìnrin ẹ̀ lọ́gọ́rọ́ ń sọ ọmọ kọ́mọ àwọn afẹ́ gbàgbọ́ ọ̀pá lè bẹ́ẹ̀ náà fi mọ̀ ọmọ rí àwọn ìlẹ́nu pé nígbàtà sọ wípé àwọn ọmọdún mẹ́jọ kan wọ́n rí ọmọdún mẹ́jọ kan wọ́n rí ọmọdún mẹ́fà kan ọmọdún méje ìmọ̀ irú àwọn èèyàn yóò yẹ́kẹ́ lọ pa wọ́n sí èdè ni rárá ìkẹtàn ló ṣẹlẹ̀ ló lìdì sí ọmọ ọdún mẹ́fà méje tó lọ bá ibi tó ti gba tírénì yẹn kò lágbára àti lọ́bẹ ẹ gbọ́ mi ibi tó ti rí tó mú rẹ̀ tó pé ipá ọ̀kan ọmọ ọdún mẹ́fà ipá rẹ̀ ò kábi tó ti rí ni ètò kókà dédé ṣẹlẹ̀ ẹgbẹ́ ìdílẹ́sẹ̀jì yẹn tó bá lọ bẹ́ni tó rí tó rí òwò ó ń tọ́ ó fọ ìdí ẹ̀yìn pé bá tẹ̀ àjẹ́ pé ó wá ya ìrẹ́ tó bá wà máa jẹ́rù rẹ̀ olóòyìn wá sí kò àdàmọ́ rẹ̀ ó pé ìpọ́ kàrí léyìí ó níbi tí àwọn ti sopọ̀ mọ́ra wọn wọ́n ní nínú sọ́tò ṣúràwò ní sọ́tò ọ̀pọ̀lọ̀ bókà alátàwòrò ẹ̀tọ́ àì ni وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الظل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ọlọ́run pa àmójútó òbí ẹni pọ̀ mọ́ ẹ̀bẹ̀rù mi ọ̀kọ́dọ̀rọ̀ mú ka làtàbùrù ilà ó pákọ̀ mọ́ ẹ̀sìn ní ẹ sì má mú ẹnìkan ní olùjọ́sìn fún lẹ́yìn mi ọlọ́run ọba ẹlẹ́dàá yín wábìlì wàlìdà yìí ní. wábìlì wàlìdà yìí ní ìṣàlá. ṣe dáadáa sáwọn obìnrin méjèèjì ìmà yàbẹ̀lùgbọ̀nà ìdàkàlùkìbọ̀rọ̀ àhàdùmá. bẹ́ẹ̀ nìkan ni wọ́n dàgbà. àhàdùmá àwùkìlà hùmá. àwọn méjèèjì dàgbà. فلا تقل لهما أف mari wọn fi ní gbogbo ọ̀nà wala tanharhuma láti máa ké mọ́ wọn wa qul lahuma qawlan máa máa sì sọ̀rọ̀ tó jẹ́ sọ̀rọ̀ ni tó yé gbogbo eléyìí kọ́kọ́ ń bẹ̀ náà tó kan àwọn dá àtẹ́ẹ̀gbọ́n nǹkan tẹ́yẹ̀ ń sọ ní ìjáde mọ́ wọn ibù lójú korojú yàtọ̀ sí pé yẹn rí sí kọ́ ẹlòmí ọmọ kí máa yẹ ìmọ̀ pé mo tọ́pìkì kan lẹ́yìn lọ́sọ̀ mo lọ bí tí abẹ́ lò gangan ni ẹ̀tẹ̀ síwájú. wà á fi bùláhùn máa jàná àbúlí وقل رب ارحمهما كما ربياني صغيرا kẹwọn tí ẹ̀tún bẹ lọ́hùn pé kọ́lọ́hùn bá ní kẹwọn ẹ̀tún wá máa bẹ lọ́hùn pé kọ́lọ́hùn bá ní ọ̀kọ́ rọ́bì rẹ̀ hámùhùmá tó máa bẹ lọ́hùn bí òun náà ti ń kẹwọn tó máa bẹ lọ́hùn pé ọlọ́hùn bá ní kẹwọn kánà rọ́bà yá ní sọ̀gìrọ̀ adam halushai bí wọ́n ṣe rèé àbí torí pé àwọn náà rí mi nígbà kíkí ni sọ̀gẹ́ọ̀ ọmọ kéré ìyẹn fi tọ́ta ju àrùn ọmọ tí wọ́n pè lọ́mọ pàpà ńlá yìí iṣẹ́ tí òbí ṣe ní jẹ́ o ọmọ tí ń gbé òbí ẹ̀ sí pè iṣẹ́ tó bí ẹ̀ ṣe bó ti fẹ́ kó jẹ́ ni ló rọtí hùn ọmọ tó ń kọ́lé tó ní ibẹ̀ ní kí òbí wọn wá gbé gbogbo bébí o ti fẹ́ kó fíléèjì tó fíléèjì àwọn òbí àwọn láìsí fíléèjì ó sàn sí wọn lójú kòkòrò ààrin sáàmù bọ̀ sáàmù bọ̀ ọ̀dẹ́fà ọmọ ẹ̀ṣọ́ mọ̀ tó ní lọ́dọ̀ wá fẹ́ náà jù lọ́ta níta ń ti àyàn àwa pé wọ́n sáà lè jẹ́ ń bẹ̀ káwọn náà tó lọ ìṣẹ́ tó bí ẹ̀ṣẹ̀ kalẹ̀ nìyẹn o iṣẹ́ tóbi yẹn ti kalẹ̀ nìyẹn o pé ó yẹ kí n rè é lójú ọ̀nà lójú ọ̀nà bí yẹn ti láàánú ó sì láàánú ó yẹ kí n rè é lọ́nà bí yẹn ti lẹ́sìn tí kì í bẹ̀rù ọlọ́run ó sì bẹ̀rù ọlọ́run ìwé òtún wá ní tẹ́lẹ̀ at the same time wo àgbára yà mílíọ̀nù owó ń bẹ lọ́wọ́ ọmọ ẹlòmíì ìyẹ́ ń ráre lòmí àti bàbá ẹ̀ láyé tàbí wà tí ẹ̀ bá rí rí ẹ̀ lókè sẹ́yìn ọmọ wò ní pé àkọ́ òkú náà fẹ́ ṣe nígbà tí ọlọ́run òkè ọmọ wọn kẹta kí wọ́n fẹ́ ṣe rárá kò sí lọ́rọ̀ òbí mi o tí wọ́n bá sọ pé ọmọ ẹ̀ ní lágbájá ẹ̀jì yẹn lóbi dín náà rèé ìjọ kan wọ́n fẹ́ lè mọ̀ fọ́ àbáyẹn létí ọ̀rọ̀ tí mo lè lè kọ́ ẹ̀dá tó tọ́jú ọdún mélòó kan mo ti bá a sọ fún pé kẹ́mọ́ lọ sọ̀rọ̀ ní ọkọ̀ mọ́ sọ̀rọ̀ owó ní ọkọ̀ mọ́ lọ fi wọn ọkọ̀ lọ́jà gbó lọ ń gbé àwọn ọkọ̀ mọ́ ń gbèrò báyìí níbi ọjà gbó yìí ẹni tó wá mú fẹ́ lè mọ̀ gbangba fún mi kí lẹ tún fẹ́ kí ni kí ni kan kí ni kí ni. láti pẹ́ bímọ láti pé kí ni kan. ọmọ mi wà ó bá jẹ́ pé wọ́n mójútó lóòótọ́ gẹ́gẹ́ bó ti tọ́ bó ti yẹ owó tí wọ́n ń sọ̀rọ̀ yìí náà ẹbí ìkàkà náà fi jẹ tí ẹ bá ti fún wọn mọ̀ mọ́ àwọn ẹ̀ wọ́n mọ̀ mọ́ àwọn èèyàn yẹn wọ́n lè mọ̀ wá jà láàmú tó bẹ̀ tó bá ti àṣìfù tó fẹ́ àṣìfù tó ẹ pé òní ké sọmọ kan pé àmàlà ní ẹrù iṣu àtẹyìn ẹbí yára tó lọ́dí ọkọ̀ àwọn ọmọ mi ò fẹ́ ní ọdún tó bí wọ́n wà náà torí pé wọn àti àyàn bá ti rí ọmọ gba bẹ́ẹ̀ kọjá mo sọ lánàá pé kì í ṣe automatic pé ìyá mi ní bàbá mi lọ́wọ́ fi tọ́jú wọn rárá o wọ́n máa ń gbìn wọ́n máa ń rè wọ́n lórí ẹ̀ èèyàn mélòó ló tọ́jú ẹran àtàjẹ́ èèyàn lè ló fàájì ẹ̀ ló jẹ ajẹ́ ní sáré tẹ̀lé lórí ẹ máa jẹ wá ti gbúrò pé máa sí ìrìn lábẹ́já ti dé àwọn adẹ̀ gbogbo kan bá tàn pé ohun máa sí ìrìn ọ̀gára gbọ́n ajẹ́ lábẹ́ ẹgbẹ́ wọ́n ti sáré wá sínú etí ilé ìjẹba ní òsùn jẹ lókù nítorí pé wọ́n ń sin nǹkan constantly wọ́n ṣe fún gbogbo wa wọ́n jẹ́ kó mọ́ wọn là ṣùgbọ́n mi ò kàn á rí i pé wàhálà àwọn ìwọ̀n ìbí ìwọ̀n bí ìrìn àyè ni tí wàhálà wọn pọ̀ tó báyìí síbi náà ní bùkátà ni nínú àwùjọ tá a wà yìí ìlú le ìlú le táwọn èèyàn ń pariwo kì í ṣe kó le tó bẹ́ẹ̀ ní tójó le ọ̀kan ní tójó le jù oní tọ́pìkì tá à ń tìrìtì yìí àwọn èèyàn ní bó tẹ̀jẹ́ pé agbọn tòbí là ń sọ àtọmọ àwọn èèyàn láwọn tí wọ́n lè kíkà fún wọn púpọ̀ nínú àwọn tó yẹ pé tọ́rọ̀ bá délẹ̀ nínú ṣẹ̀ríà àwọn pé ah ìwọ ọ̀yá tó bá sojú sí ẹni ẹni yóò ní dàmú tó bá ọ̀yá ọlọ́run ọmọ mílíọ̀nù yẹn tó bọ̀ lọ́wọ́ nira tó yẹ pé àìsí tẹ́bílíyà ni ẹ máa wọ ọ̀yà kan sọ́kùnrin sáà tọ́lọ̀ ẹ̀rọ àtúntà tó nìta ọlọ́run tó bẹ̀rẹ̀ pẹ̀lú pé ẹ̀gbọ́dọ̀ ọba kan واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا ẹ máa sin Allah ẹ sì má ṣẹbọ pẹ̀lú ẹ̀ rárá ẹsẹ̀kẹsẹ̀ lọ́ọ̀ ni wọ́n bí wáyé rẹ̀ ní ìsàn ọlọ́run tún tó títí dára tó bí méjèèjì pọ̀ mọ́ ẹjọ́ sì fún mi lẹ́sẹ̀ kan náà ẹ wá máa wo gbogbo ńlọ́lọ́ fún wa mú mọ́. wà bí bí kúrúbà. ẹbí tó súnmọ́. wàlíyàtàmá. ọmọ òrukàn. wàlíyàtàkì. àwọn aláìní. Wàljáàrí bíl kúrúbá. Aládùúgbò tó súnmọ́ jù. Wàljáàrí jùlọ. Aládùúgbò tó ń dínà díẹ̀. Wà sọ ìdí bíl jáàmù. Ọ̀rẹ́ ẹni tó súnmọ́ ni. Wà bẹ̀rù sábí. Ọmọ oríire tí rájò payín pọ̀. Wà máa màlàkà àìmá àrùn. Àwọn ọ̀sẹ̀ fún mọ́ra tí ìsọmọ yín ti ìsàyà yín. Inna Allah la yuhibbu man kana mukh Ọlọ́run nífẹ̀ẹ́ Bùkútà, oníyànà, onífààrí, onígbèraga. Pé nígbà tó ní, kí ló bàtẹ́ ayé àwọn fi parí, kí gbóló yẹn fi parí àwọn ọ̀rọ̀ yìí. Tí èèyàn bá ní tó gba ilé ìlú sínú láre, ìgbéraga ni. Ẹ wo àwọn tọ́lọ́run kó mọ́bì. Wọ̀láyìn tó sì lé yóò jẹ́ mọ̀rọ̀ bà. Ìntàrí lọ́nà ìsìlámù. inú wọn lọ́lọ́run ti ń sọ ẹran òlẹ̀ lọ́kàlẹ̀ nínú fúlàtì bàbára pé ẹ ní máa láìní tààrí òun bì sí máa hun ẹni aláàánú ni wọ́n bá yín ẹ̀yin náà wọ́n bì sí máa hun pẹ̀lú àmì wípé wọ́n wọ́n ní ń rè ni ó ẹni tí rè lójú ọ̀nà ìsìláàmù ló ní yẹn tẹ bá àwọn látàrí kódà wọ́n kàn tó jókòó sí iná nígbà fún lọ́wọ́ ni ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o kìí ṣe ẹsẹ̀ kó lè ṣẹlẹ̀ òní ó wò pé kìí ṣe ẹni tó tọrọ ló ń fẹ́ fún ohun gan lè má rẹ̀ ń tó ọlọ́wọ́ mi máa ń bẹ̀ tí ó máa rẹ̀ ń tó tọrọ nílùú nìyí tí ò rẹ̀ ń tó tọrọ fẹ́ òní ó wà ẹni tó lọ ó sì mọ̀ kó ń gbọ́dọ̀ lọ kàkà òní wàá lọ sí nọ́ọ̀sì náà kúrú lọ mọ́sí tẹ́lẹ̀ pé ó dà pé ẹni aláìní ló jẹ́ yìí تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا wọ́n ẹwọ mọ́yìn ẹwọ àwọn èèyàn tọ́lọ̀ ń tò kọ̀ mọ́ ọmọ káàárẹ̀ pé ẹ̀kọ́jú wọn nínú ọwọ́ aláìrú mọ̀kárán mọ̀kárán fàkúrọ̀ ẹgbẹ́ bá kàn mí táwọn èèyàn náà gbọ́ kó ní ìrọ́ nìkan tí ó lè làwọn wí fàkúrù mi ẹni tó kàn ní tó wá ibi tìyẹn rán ní ọlọ́dún sọ àwọn ilé náà nínú tóráwọ ni iná máa hálì láti dúnyá ntọ́lọ́mọ pé wọ́tàfà ọkùnrin bẹ́ẹ̀ nà fún ìlànà. أنما الحياة Mo lè tẹ́wọ̀ lágbẹ́gbẹ́ sí kọ́bọ̀kọ́bọ̀. وتكاثر في الأموال والأولاد ọmọ mi gan kò ní kò ní kò ní wá ń tọ́lù sí bẹ lọ́wọ́ ọmọ mi gan ayà ní ọdún ẹ̀ ọlọ́run táwọn kan fi dání láyé sí tó yé ọmọ mi lè jà síṣẹ́ òun tí wọ́n ń sọ̀rọ̀ yìí ẹbẹ̀rẹ̀ àwọn ìfúnṣe láàrín ẹbẹ̀rẹ̀ ìrẹsì láàrín bóyá òbí tẹ̀ náà yòó bóyá àwọn ayẹ òyò olówó kan mílíọ̀níà nígbà yí ẹ̀ subhanallah kò sí láyé mọ́ ẹnu ọ̀lọ́ àwọn tẹ́jọ ń gbélé àtàwọn ọmọ ẹ̀ àwọn tẹ́jọ ń gbé ilé tí òun gbé àtàwọn ọmọ sí ẹ̀ kìí ti fọ́n gbé lábẹ́ rẹ̀ o tárẹ́ǹtì lé wọ́n jọ ń pàdé ní ọ̀rá ìpín wọ́n lọ ráìtì sí fún mi olówó yẹn jẹ́ mílíọ̀nù àbígbà ayé ẹ̀ títí dò nínú òsín sọ̀rọ̀ tó sọ iná wọ́n láì láàbí. tó pé pátí ìsìn lọ tán rọ̀ mí lọ. tẹ̀pẹ́ kèsì kan sọ fún mi lélẹ́yìn eyewitness ni mo jẹ́ kìí ṣe fún burúkú yẹn lọ jẹun lè oúnjẹ o bọ̀tì ìdẹ́ǹdẹ́ tí tálíkà máa rà sọ pé kán ra sọ pé kán ta láti àti kẹ́dẹ̀ fi ìkó méjì sí bẹ́ẹ̀ náà ni náà ti máa jẹun. bí àwọn ìyàwó ẹ̀ nìkan ní wọ́n lọ sí ilé oúnjẹ gbogbo ọmọ wọn àwọn ìyàwó ràn wọn lóúnjẹ wọn náà lọ́pọ̀lọpọ̀ látàjú àárọ̀ so nígbà tí èèyàn bá wà ní ẹ̀ á fẹ́ introduce ìtàlíkà sí àbáláìní àbẹ́ńtó ní the capital láti ṣiṣẹ́. tó sì jẹ́ pé wọ́n máa tí ènìyàn lábẹ́ tẹ́lẹ́díà Islam lórí pípọ́ ọba ní bóòtè náà ni nínú tẹ́lẹ́díà tí wọ́n bá dẹ̀ tí ènìyàn bẹ́ẹ̀ yóò kàn fẹ́rú ẹ̀ ni yóò kàn fi ẹrú ṣe kìíní yẹn tó ti kó láyé ni torí àwọn tí ń na náà kí ṣe pé wọ́n mọ̀ ìyá bùtùlù kódà náà tún kọ́ṣọ́ àwọn tí wọ́n tẹ́ẹ̀nì láti na pé ẹ má na ti para yín la o. ولا تبسطها ولا تجعل يدك مغلولة إلى عنقك ما ما di wọ́n mọ́rùn pé àkòsíkòsí wọ́n ti mọ̀ wọ́n pé kò sí náà ni. wàlá sábẹ̀ súpọ̀ kúlẹ̀ nígbà. má ti tẹ̀ tán ẹlòmíì fún wọn tún sí ẹ̀mí ẹlòmíì tó fẹ́ lé gbogbo tó nílẹ̀ táwọn èèyàn bá ṣe. bàtàkọ̀ ọ̀dà mẹ́lú mẹ́mà fún wọn. lọ́wọ́ àtẹ̀lẹ́ ebú tó dẹ̀ ìbáwí. kí pé àmọ́ńsà ló gbé wọn tí wọ́n mú sọ pé kìíní ọwọ́ àmọ́ ló pàdó pé àti gbọ́dọ̀ padà padà pé yìí tọrọ mọ́ ń gbé ara tẹ́lẹ̀ yà náà tó nù. ọlọ́run pẹni tí ó háwọ́ púpọ̀ sẹ́kìsì ó pẹni tí ó fẹ́ yìí yí máa òbí mi ni ó paasi tó fẹ́ fún yàn kúrò ọmọ ẹ̀ kì í ṣe ti rìyá ó lè mà tó yàn máa fún yàn. nínú nínú Ramadan ẹ̀rọ báwọn yẹn ṣe báwọn lábá ti ń ṣe àwọn tí wọ́n ní tẹ́lẹ̀ bí ẹ̀ka àṣọ yìí náà ti bẹ̀rẹ̀ Nàìjíríà ẹnìkan ṣèkánjọ́ kan ó sì tàbí òsọ yìí is an average person kò lówó púpọ̀ kò ìtàláì ní díẹ̀ díẹ̀ tó tó jẹun àkẹ́díẹ̀ ó kàn gbọ́ pé ó kàn láwọn èyí tí wọ́n ṣe wá mú òun náà òun náà wá sí ládùúgbò wọn láti ìgbà náà ó ní àpò bẹ lọ́run ní tí ìfín lè ṣe máa kọ́ lọ́mọdé ó ìmọ̀ ọ̀láyọ̀ wá sọ fún sọ́kàn pé òun máa ń dá àjọ ráyè tọ́rọ̀ mìíràn tó dé at least ẹ kó lè ní iye báàgì ráìsì báyìí lé káwọn yóò jẹ torí kò òun mọ bó ń kún tí òun àsọ fún ọ pé kò kò ní wáyé lọ́dún yìí tó òun náà sì mọ bó ń ṣe manage wọn ní kò sóun ti bẹ̀rẹ̀ ìlẹ́sìn kékeré sọ lówó rẹpẹtẹ. oníkódà àwọn tó máa ń bá ara ẹ̀ ló ń sọ pé àwọn ọmọ náà ń retí pé rọ̀bẹ́ àti lọ́rùn sọ pé àwọn náà ti mọ̀ ẹni yẹn nìkan ni mùsùlùmí nínú fámìlì wọn tí wọ́n rí gbé lọ tí wọ́n rí kàn wá àtàwọn ọmọ tó ń lẹ́sẹ̀ tẹ̀lé ìmọ̀ wa gbé lọ gbọ́ wà sí dáadáa bí ẹ bá rí ẹ̀rí mọ̀ pé ẹni máa ń mọ̀ nípa pé mùsùlùmí torí kìí sẹ́ńtọ́ lọ́n fún ní ọgbọ̀n kìí ṣe pé ń fà kò ní lẹ́rí ọgbọ̀n kìí sì lè sọ bóyá ń wọ mọ́nà tí àtọ́wá pé láwà ní sí àbí fìlà kan tẹ́sùn pé wọ́n máa ń ṣe jàn tó là. but spirit irúhù yẹn nǹkan ẹ̀ ń bẹ nínú nínú orúwà ẹ̀mí tí wọ́n fi rè ẹ̀mí tọrọ lọ́wọ́n bá rọ̀ mọ́ nínú ìka tí mo fẹ́ ká pé àkíyèsí sí oní alìmọ̀nájú islam alìmọ̀nájú tàlímí alábẹ́ tẹ́lbíyà àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ ọmọ nílé ẹ̀kọ́ ká gba àwọn èèyàn nímọ̀ràn pé ọwọ́ kọ́ ní ó gbọ́dọ̀ jẹ́ kájẹ́ẹ̀tì school online when you say an Islamic school kódà bí ẹ̀ sọ pé Islamic school ló kọ ní kíkọ́ lẹ̀ it has to be an Islamic school tí o tún lọ mùsùlùmí òdodo aládá school yẹn tó bá jẹ́ pé money making ní school subhanallah kò lè sí tẹ́lẹ̀ láàrín ọ̀lẹ́ kò lè sí lẹ́yìn wá gbà náà ní nǹkan tó ràn án lọ́jọ́ àwò manhaj bá fi kọ́yàn manhaj syllabus bá fi kọ́yàn tó jẹ́ tẹ̀sì tí ó bí tẹ́lẹ̀ ìsàníyà àti moral aspect bá a ti ń lò gbèsè ayé ilé ẹ̀kọ́ yẹn gangan a láti wò ó àwọn ẹlòmíì lè náà lọ káyé ilé ìlú gbajúmọ̀ jù láti tẹ̀lé ayé ṣé kí ilé wọn ní àwọn agbápẹ̀ ní mọ́kárátá àlò ilé ẹ̀kọ́ lébi kéèyàn ti gbàdàgbà lọ bá àpá kan kó mọ kí ó fi ọmọ kí ó lágbájá lò ilé wọn náà sì mọ kí ó á bí àgbà yẹn jiná pọ̀ ó jiná pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tàbí inú ìṣẹ̀lẹ̀ fún gbowó tẹ́lí bí àgbà yẹn jiná pọ̀ kó tó wá di pé kó tó di exploitation tí a fẹ́ kọ́ ọmọdé láti máa lò wọ́n ẹ̀ka náà ọlọ́mọ lò kó tó yí sí nǹkan míì kó tó di pé wọ́n fi wọ́n rúgbó tẹbọ kó tó di pé dìpátímẹ́ǹtì tí ẹ bá ní ekewu tó jẹ́ tọ́lọ́run ò tó nǹkan àwọn tí ń gùn nǹkan àwọn tí ó lọ rà àwọn tí ó gun àwọn tí ó lọ ìbátẹ́ǹtì ibi tí ọmọ kéwù kan bá wà ní. tó ọ̀tọ̀ọ̀tọ̀ là ń tó máa dìlíbà fáwọn tó rẹ́ àgbà tó máa sàlẹ̀ fún wọn pé ẹ ṣe lè kọ́ ẹ rí ilé mọ́lẹ̀ ẹ ṣe lè báyìí ẹgbẹ́ balẹ̀ jẹ yìí nílé kíw so department ajá náà ti máa ń bẹ̀rẹ̀ ẹ̀pẹ́ àwọn afẹ́rẹ́ wọn pè wá lórí kó máa fi kẹ́ rẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ó yí padà ni torí ilé ẹ̀kọ́ tá a bá ń lásìkò àwò koran bẹ́ẹ̀ àwò fik àwò Hadi, àwò tawhid ó ní mẹ́tọ̀ tá a fi gbà fún ọmọ lẹ́kọ̀ọ́ yẹn tó fi ṣe déédéé pẹ̀lú ti èyí tó ń wọ̀ kò sì sí nǹkan kan sọ́nà ẹni tó bá kọ́ ilé ìtàn kọ́ yìí iná orí mathematics geography history ní orí ìsìn lọ́hùn tó bá padà báyẹ̀ ní kọ̀ọ̀kan ní kò tayé ní orí ìsìn lọ́hùn ní òbí tó rere èyí tẹ̀ tó kọ́ àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ sí ẹ̀kọ́ kó lòlò lómi nínú òsì samadi nínú ẹ̀sìn náà láti mú àwọn ẹ̀kọ́ ìjáde ọ̀pọ̀lù mọ́ta ọlọ́fà ó parọ́ gbogbo tó bá ti wáyàtọ̀ sí sí ẹ̀kọ́ tọ́lọ́ntàǹtọ̀ yìí parọ́dù àádá lójú ọ̀láyà ni àfi títọ́ lọ́n bá rọ̀nà tó tún ṣe tó modify yí pé orí rẹ̀ gẹ́gẹ́ bí geographer orí rẹ̀ gẹ́gẹ́ bí scientist tó sì ní tẹ́lúbíà ìsìlámíyà ìròrí ẹ̀ ò ní kọjá kúrò lójú ọ̀nà ọlọ́run kò sì ní dá sí kò ní dá èmi jílẹ̀ sínú ọpọlọ ẹ̀ lẹ́yìn náà eléyìí ní àlàyé díẹ̀ nu níwọ̀nba tàbá rí ọ̀nà tá a lè gbà tá a fi minimize mo lọ Canada mo lọ Germany torí ajé àmì tó yé kò lè má ṣẹlẹ̀ o torí pé mo máa ń sábà sọ pé àwọn tòmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o bọ̀tí tí mo fi ń sọ lè ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń lọ ẹ̀rẹ́ ìsì àwọn tí ń lọ ẹjú wọn rè bí ìsìláàmù ṣe fàyè gbẹ̀sì tó pẹ́pẹ́ tí ò bá ní sinọ́ ni ò ní sinọ́ kọ́ wá bá ẹni tí wọn ò sí nísẹ̀sì tẹ́ẹ̀fẹ̀ kí júmọ̀ tẹ́ẹ̀kọ̀ rí lọ rẹ̀ láti ìta wa àbọ̀yọ̀ ẹ̀ kàrí ìmájìn ìyẹn ò takò pé ẹnìkan lọ́bẹ̀ o ó ń ṣiṣẹ́ ń rówó ó sì ń rọ́lọ́run sí kò takora wọn kò mú ń sọ̀rọ̀ eighty something percent. òun náà ló débi pé wọn náà lómi òfin mọ tí ó lọ sí Canada àti Germany àti Paris ẹni pé wọn kàn lójú sàyè lọ́wọ́ ni náà kíkó rere sí sẹ́ńtì ó sì lọ́nà kò tí ì mọ ó kàn fẹ́ wọbẹ̀ ó tó ń bá dọ̀hún ó lè máa wo bíbẹ̀ ṣe bíbẹ̀ ṣe rí tó ń bọ̀ sí. bóyá òun fọ̀kù ni bóyá òun wà gbogbo ni bóyá òun mọ̀ kékeré àtọ́lẹ́tì ni ẹ lè bá sọ̀rọ̀ àkọ́lá eighty something percent of them. ó ní ìpínlẹ̀ àbárí ní ìtabárí way out pàápàá jùlọ látòrí òjọba ìjọba lórí ilé ilé ló gbèrú jù tí ó sànù aráàlú ọmọ aráàlú yìí ebe àwọn káwọn kan ṣe lọ́fíìsì ta àwọn tí ń kó èèyàn lọ ìlú wọn yẹn àwọn náà ní pọ́pọ́tì o wọ́n ní pọ́pọ́tì irú ẹ̀ ni mo sọ sánẹ́ẹ̀sì nípa pé kéèyàn káwọn ọmọ àyànmọ́ di gbàdàgbà lọ bá àwọn àpáàpá fẹ́ kí o so wọ́n ti fẹ́ sọ àwọn èèyàn di ẹrú tán látara bẹ́ẹ̀ látàgbé lásìkò tá a wà ìgbà mi bá ń tẹ̀lé yàtọ̀ táwọn táwọn táwọn èèyàn rí láti ọgbà orí àwọn sàhábà àtàwọn tó tẹ̀lé wọn tàbí yìí lásìkò yìí wọ́n ti fẹ́ sọ àwọn èèyàn di ẹrú tán látara ìmúnisìn ìmúnisìn ìmúnisìn yẹn ó débi àwọn tí ń ṣiṣẹ́ ọwọ́ tó yé tí wọ́n bá ti kọ́ ọmọ kan níṣẹ́ kan ó ti dẹrú ìbílẹ̀ tí máa jẹ́ ìṣẹ̀lẹ̀ èyí tó wọ́pọ̀ jù eighty something percent wọ́n máa ń jà síkà ni pé wọ́n ikọ́ yẹn lọ́lọ́ kọ́ mi sẹ́yìn tó ikú òun ni òrìmútù gbèsè ayé ni wà àwọn ọ̀bẹ lọ́wọ́ ẹ̀ aláàrẹ ti báyìí wọ́n ní kò sí ìyá aláàrẹ ti kíní wọ́n ní kò ní òtó bẹ́ẹ̀ wọ́n ní kíní kan wọ́n máa wọ́n akẹ́rìsì ọ̀kan náà àwọn àpá wa wọ́n máa nìtàlẹ́ fún ara wọn wọ́n bẹ̀rẹ̀ ayé bá àti pàdé níbi ètò kan lórí àwọn ni wọ́n máa sọ tó kàn ní kó gẹ̀ẹ́sì ọmọ tọmọ náà ò lérò tó bí ẹ̀gbọ́n ò lérò pàlá ìlàrí ọ̀kan nú ẹ̀ tí mo rí láyé nù ọ̀kan nínú ẹ̀ nígbà tá a wà ní kẹjẹ fún lápèjúwe yìí táwọn fẹ́ ka tíra kan tó jẹ́ lítítọ̀ ìyàn pé lítítọ̀ gbogbo tí àti english nínú gbogbo èdè títítọ̀ máa ń le wọ́n wá sọ pé ọya ẹgbẹ́ káwọn gbogbo ọmọ ẹ̀kọ́ wọn bọ̀ ọmọ ìfìdáyé àwọn agẹgẹ tí ajé sínú ọ̀la máa wò pé à tí wọ́n á ní ṣé kìrì tó nígbà wọn bọ̀ ká má fi fura rí bẹ́ẹ̀ láwọn pa ṣé wọ́n ní wọn gbọ́ níjọ́ tó bá fẹ́ tó bá fẹ́ ké tó bá gbọ́ pé tí ara rẹ̀ kí lóṣù tó ń sọ fún ìdíkọ́ rí ẹnìkan tí ò tẹ̀lé sọ pé òun lè gba péjì láyé lábẹ́ àfàwà kò ka nǹkan kan ní ìwé rí láyé oní ọlẹ́sẹ̀lẹ́sìn ní kí ni kí ni kí ni sí lẹ́lẹ̀ ọlẹ́sẹ̀lẹ́sìn ní ìbámu kan kọ díẹ̀ díẹ̀ ọlẹ́sẹ̀ dìgírì ọba ṣe dìgírì lọ́ba mọ́wọ́n máṣà ìdí ìwò fẹ́ ṣe fúnra rẹ̀ wà láyé làdúrà àwọn èèyàn gan ni ó mọ̀ rí wípé ẹ̀rọ àgbọ̀n tí wọ́n máa dàyàn láwọn báyìí wàlá ẹ̀dẹ́ ó ṣẹlẹ̀ sí nìkan tí àfó sọ pé lọ́bá ń pé Suleiman àti lágbọ́jáwá àgbàlẹ̀ síbi ilé kẹta sí wọn pé káwọn ọmọ lẹ́yìn tí a kan kó síra lọ́wọ́ àti òlálẹ̀ àbí ká wá sun òkè lọ́dọ̀ mi ká wá sun bí ní tẹ́yìn òun sùn á olóòrù tó olóòrù ni àrísọ́rì tó àìpẹ́ lálẹ́ ni a sì ní ìdíkàtà rẹ lọ fún afi wa sọ́kàtù sọ́kọ̀ ọ̀bà wáyé ilé kí ó láti dé dàdàgbà lọ kí ewu ìgbàdàn láwa ó èyí tẹ́bí tẹ́ ti dí wa ó láti sọ pọ̀ bàbá yín sára ti dé ayọ̀ yìí sí ọlọ́run wá sí gbogbo ọmọ tí wọn náà lè from a to z wọ́n láì ọmọ tí wọ́n bá primary two tí èjì dọ́kítọ̀ ní nísìn tí wọ́n bá primary two ní ọmọ wọn mo lè ké ọlọ́run wá mẹ́yìn wọ́n táwọn lábọ̀ọ́ tó àwọn náà ti bẹ̀rẹ̀ ayé wọ́n máa ń gbogbo ẹ̀kọ́ kan làwọn náà ní dédé yẹn ẹnìkan ló dé làwọn náà ní ìparí táà bá máa engage ara wa bá ti ń gbọ́dọ̀ akẹ́kọ̀ọ́ a lè má rí lò tó nǹkan àpèjúwe èèyàn á kúrò àrùn kò níbi tí ti ń ṣe ìmáàmù ìmáàmù kò sóyó tó kún ní mọ́ọ̀sì àbí tó kọ́ mọ́ọ̀sì fún kò sí hálíkọ̀ tẹ́ẹ̀mù sanwó oṣù fún bẹ́ẹ̀ sóyè ó kàn rí pé hasis lòun ìgbà tó wà padà bá rẹ̀ ibì kan tí ó gbá kíkó ẹ̀ látàárọ̀ ìdálẹ́ kó tó jẹ ibẹ̀ ló bá rẹ̀ ránú lọ ẹ̀mẹ́jẹ̀ nìkan ni ẹnìkan ní mo ti há two thoughts mo ti la kúrán nílà méjì nínú mẹ́ta ó ní àájì àmọ́ ní òjò ẹrántí mọ́ àwọn tí wọ́n sì máa ń ṣe bẹ́ẹ̀ ní Kuwait ní Saudi ní Sudan ní kinní kan ní ibu tag nítòsí ní wọ́n máa ń mẹ́tọ̀ fáwọn ẹ̀gẹ́jì àwọn ọmọ àwọn olówó dá sí ẹ̀fẹ́ ní nọ́ọ̀sì jìlù báyìí ẹ̀fẹ́ lè ní ẹtì dùbà sáúdí náà ńgbà kan ìmọ̀ ìmọ̀ bí àwọn èèyàn lọ́nà ṣe bá ń tó àwọn hotels ìwọ lọ Amẹ́ríkà ìwọ lọ Paris ìwọ lọ Australia ìwọ lọ ní Ramadan lọ ṣe tara sọ̀látù tarawí fún wọn bẹ́ẹ̀ mo sì kàn lówó now student ìpanilẹ́sìn náà ni o wọ́n tún kàn lówó ńgbà kan máa gbé pé àwọn yìí jáde tá a bá ti máa engage ara wa fún kankan tá à ń gbọ́ ẹ máa wà tẹ́nìkan bá pọ̀n òun kó ń sàmù lónìí ṣọ́ọ̀ṣì tó bá darapọ̀ mọ́ ìmílítì ẹ̀wọ̀n ìgbìjẹ̀ tó bá jọ́kùnrin wọ́n lè sọ pé òun ìyá alásàlátù ẹni obìnrin ìyá alásàlátù ṣọ́ọ̀ṣì ó ti ní ó kọ sáwọn fún wọn àtòyè sáwọn fún wọn. inú sẹ́yìn kan máa di bá dàgbà pé àlájà dúdú láti ní sàlájà kò yẹ kó rí báwọn báyẹn lọ́kàn àbí méjì ní à níta wọn á ń wí wọ́n ti ẹ̀gẹ́ yẹn ó rí fún láti lọ kò rí sì fún láti jáde mọ́ bẹ́ẹ̀ náà làwọn ẹlẹ́bọ̀ lóògùn wọ́n máa tètè ẹ̀gẹ́ ìjà àwọn èèyàn àwọn ọ̀dọ́ ń ní yẹn ọmọ owó ọmọ ní kankankan nínú ẹgbẹ́ wọn ti jù wọn ọlọ́run ní sẹ́kẹ́tì ẹ̀rùn yẹn sẹ́kẹ́tì kan gbọ́ wà sí a ní kankan tá a dè mọ́lẹ̀ tá a sọ pé lágbájá ni ẹlọ bá ẹni àwọn ilé ìlú wà nípa wúrẹ́ wúrẹ́ ìdàpẹ́ àwọn ilé ìlú wà nípa ní àwọn ilé ìlú wà nípa fanáìn ìsọ́sí ti wọlá tẹ̀lé táwa ní bọ́dì tó wà fún fanáìn ìsọ́sí ti wọlá plan kò sí so kí èèyàn tó ọkọ̀ túká yẹn kó mọ́ sí lè kàn tẹ́nì kọ̀ọ̀kan fi mú fẹ́ ṣe kì yóò dúró títí jọ yín wà fún fẹ́ kó lọ gbọ́ ìmìkan náà ìyẹn ní mọ́ fà tó jẹ́ pé táàbá ń rí ọmọ táàbá ìgéjì àwọn náà àmọ́ ìgéjì wọn nulẹ̀ mo kẹ́kọ̀ọ́ yẹn lọ́dọ̀ dòkítọ́ àlàáfà dáadáa púpọ̀ kọ́lọ̀ bá ní sàlékún dáadáa wọn wọ́n máa ń ẹ̀ǹgéjì ọmọ bójú ó kéré tó engagement níbi irú pé pẹ̀tòburú láti bí síbi ìwọ ló máa gbá bẹ́ẹ̀ tó ti gbá kíní tiẹ̀ ìwọ ni ìwọ ló nù bí ìwọ ló nù lúbàbí bí nǹkan kan kékeré wọ́n sàfọ̀mọ̀ kan ọmọ mi mọ̀ pé lọ́dọ̀ tí wọn ọ̀nà ògbé àbọ́nà má fi jẹun kúrò lọ́dọ̀ tí wọn gangan àbí bá mọ̀ mọ̀ fúnra wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ara tẹ́lẹ̀ náà ni gbogbo nǹkan tí ó mọ̀ pa kéèyàn lè orò jù sóye wọ́n mọ̀ pé kò yẹ kọ́ mọ́ lóró jù òròjú máa ba gbogbo nǹkan jẹ́ òròjú máa ń fa kí ẹ̀ náà má yẹ àṣìṣe lọ́jọ́ iwájú wọn ní kiri ta fẹ́ àpláì sí i wọ́n ní à lọ ọ̀yọ́ ta bá lọ sọ́yọ́ ẹ̀ á wà tẹ̀sẹ̀ lọ sí ṣáàtì lọ fáìn kìíní kan ẹ wò méjì tẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ o ti kó bẹ́ẹ̀ lónìí yóò bá jókòó títà tó lọ fáìn gbogbo tí wọ́n fi dé kò sí rẹ òròjú máa ń fà kọ́mọ́ wọn lè àṣìṣe láyé tò ní ẹ̀wọ̀n wáyé sí alẹ́ mẹ́nu báyìí ká máa wá bí solution ó sì wà káwọn àbí solution ó sì wà. lápèjúwe ẹ̀já máa plan bá ti organize children seminar kọ́ra ó jẹ́ three days. sáà bá máa rán ọ̀nà kó jọ àwọn kan kó wọn jọ ní tí àwọn ọmọ àkójọ tí àwọn ọmọ ń kó jọ lórí fóònù tẹ́ ń wò yìí ọlọ́run ọmọ ilé tí ọlọ́run ọmọ mílíọ̀nù tí fóònù ń kó jọ lójúmọ́ wọ́n dẹ̀ pass message fún un táàbà alẹ́ alówó ìsìn abẹ́ ṣiṣẹ́ nínú àwọn ọmọ kéékèèké ọlọ́jọ́ mẹ́ta àmọ̀ sọ̀rọ̀ bí ẹ̀mejì lọ́dún àmọ̀ sọ̀rọ̀ bí ẹ̀mẹ́ta lọ́dún ẹ ìgbà tó àwọn kọ̀ǹsọ́ọ̀tì fún àwọn ọmọ yẹn wọn ti ra fóònù ọmọ mi àwa tá a ní fóònù là ń kọ́ ọ nítorí ẹ̀ka ṣe òun sì tì ní bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ àwa tá a ní fóònù bọ́ọ̀ láti lọ sí ibi kíní bọ́ọ̀ láti lọ sí òun sì ti gbogbo ẹ̀fà kan pàápàá kò sì tí ì nìkó gbóló kan ọmọ alábàmù bẹ́ẹ̀ náà ni gbogbo mẹ́sẹ́gìsì dáadáa àtàbúrú ó ń wá wọ́n rẹ̀ sí sí ní torí ibi tán bára wọn pé àwọn gbọ́dọ̀ ṣe àwọn gbọ́dọ̀ ṣe àwọn gbọ́dọ̀ ṣe wọ́n bá wọn wí wọ́n bá wọn wí yìí tí àwọn bá rí lójú ọ̀nà ẹ̀sìn tó bá ba bọ́lọ́ kó lọ́dọ̀ òbí ẹ̀ báyìí ó bẹ̀rẹ̀ ṣe é سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك